فإننا الا على نهج إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له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 وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام Adáwọ̀pẹ́fún ọlọ́wọ́ba. Ọlọ́wọ́ba ìtúṣe pé òun náà ló pa ọ láṣẹ ká máa dúpẹ́ fún òun oore tó ga jù tọ́lọ́wọ́ bá ṣe ikú èmi àti ẹ̀yin òun náà rí pé ọba ó ṣe wá ní mùsùlùmí àyí jẹ́ mùsùlùmí máa ọlọ́run ti kí ó ṣẹlẹ̀ sí kọ̀ọ̀kan kò wá ọlọ́run kó ṣe wá ní ẹni àjọ́nà pẹ̀lú sábàtì Islam adúpẹ́ lórí ìfọ̀kànbalẹ̀ tí ọlọ́run ọba ṣe sí agbègbè yìí ọlọ́run kó mọ́ yọ ìfọ̀kànbalẹ̀ yìí ní agbègbè yìí gbogbo àwọn àyè tí ó sí ìfọ̀kànbalẹ̀ ọlọ́run kó bá fi ìfọ̀kànbalẹ̀ sílẹ̀ Adúpẹ́ lórí pé ọlọ́wọ̀ bá fún ẹnì kọ̀ọ̀kan wá ní àlàáfíà ara. Àlàáfíà ara ìbí ọlọ́pọ̀ bá wa sàríkọ́ ẹ̀. Gbogbo àwọn tí ò ní àlàáfíà ọlọ́pọ̀ bá fún wọn ní àlàáfíà. Gbogbo àwọn orí tó kù, ọ̀gbọ́n náà, àdúpẹ́ wọn, ọlọ́ ṣe ní tí a fi rí ọ̀nà ọlọ́run. Ọlọ́run mọ́ ọdún ni ọmọ ní kò káàkiri àti fẹ́ kó ní wọ́n máa ṣe kú sí àbẹ́lá ọmọ ti kò lọ ọmọ àlékún gbára wa sọ̀rọ̀ ti tàbíkò yí ọlọ́pù sọ́dọ̀ ọmọ bí ti máa máa bá sọ ẹ̀yìn náà kí ẹ máa gbọ́ ọlọ́pù fún ní àgbọ̀yé ọ̀rọ̀ náà àti ní a fi kọ́lọ̀ ní kí ọ̀rọ̀ náà jọ ṣe wá ní àǹfààní ibi tí a bá tẹ̀sí rèé tẹ̀sìrí wa lánàá ṣúlásókó Quran 11 aya 67 òun jẹ́ kó lé wa wípé wà á kọ́dà lẹ́bí náà kọ́dà lẹ́bí náà bọ́lá mú sọ́yíhà tó bá ó sára ikú wa wípé ariwo ó bá àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n gbàgbọ́ sí nípa wípé arán ànábí ọlọ́run bá sí wọn wọ́n sì jẹ́ ẹni tí ó kọ̀ láti tẹ̀lé ànábí ọlọ́run bá yìí ọlọ́ni ariwo ó gbá wọn mú ariwo yìí ó wọ́n láti sámà ariwo náà ni ó náà ni àṣọ ikọ̀ sí ariwo tó wá jẹ́ ariwo tó jẹ́ wípé ọkọjá ẹnu àlà ẹgbẹ́ bá ìsàlàyé fún ọmọ kò sí níbi wípé ilẹ̀ wọn ní ọláwọn bá sọ nítorí ilẹ̀ tó ń mì máa wọn wọ́n wá di ẹni tó kàn lọ wó ẹni tó wó tọ́lẹ̀ mọ́lẹ̀ tí ò ní kó orí ẹ̀lẹ́ máa tí ò sì lè jíra padà máa lọ́wọ́ ìdájí kùtùkùtù nínú ibi tí kálukú wọn wà tó jẹ́ ilé wọn. Ọlọ́pàá wá ní ká Allam yàgbọ̀nà ọ̀bí wọ́n lo àsìkò tó pọ̀ nílẹ̀. Torí táwọn tó sáájú lọ àsìkò tí wọ́n tó jù jù wáyé lọ. àwọn tó sáájú lọ aráwọn tó lùfí lọ gẹ̀ẹ́sì ọ̀rọ̀ sánlá ọ̀rọ̀ tó ní pé adáwọn kàkà fún ara 1000 years ní olò ọmọdéwà tí wọ́n sẹ̀mí ìgbà náà lọ́mọ àwa máa wá sí sálẹ̀ wá sí sálẹ̀ wá sí sálẹ̀ ìgbà wá òṣèlú Kàálàm yẹ́gbìnà òfìlà. Ọlọ́wọ̀ bá ní bí ìgbàtọ̀ jẹ́ ń jẹ́ àwọn èèyàn yẹ wọn ò sí èsì bẹ́yẹ fúgbà tó pẹ́. Ọkà kọjá lọ ń bẹ́ lásán. Àlá ìrìnà sọ́rọ̀ Ọlọ́wọ́ bá ní ẹgbẹ́ gbọ́ tí mo fẹ́ sọ fún ní àwọn Sàmúdù yìí ọlọ́run wọ́n pe ọlọ́run ọba wọ́n ṣe ìbìrin sí ọlọ́run ọba wọn. Ọlọ́run ọba ní ìṣẹ́ ọlọ́run ọba ọwá jìnà tàyányán. Ọ̀dọ́dọ́ àwọn Sàmúdù rárá ó jìnà tàyányán sí àwọn ọmọdé àwọn Sàmúdù. ولقد جاءت رسلنا إبراهيم Orí àyàdá wà àti túnmà rẹ̀ náà sọ orílẹ̀-èdè wọn bẹ̀rẹ̀ sí kà fún wa olùgbẹ̀gbẹ̀ náà ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n lónìí. أعوذ بالله من الشيطان إبراهيم بالبشرى قالوا سلاما قال سلام فما لبث أن جاء بإجل حديث فلما رأى أيديهم لا تصل إليه نكرهم وأوجس منهم خيفة قالوا لا تخف إنا أرسلنا إلى قوم لوط وامرأته قائمة فضحكت وبشرناها فبشرناها بإسحاق ومن وراء إسحاق يعقوب قالت يا ويلتى أهلد وأنا عجوز وهذا بعدي شيخا إن هذا لشيء عجيب قالوا أتعجبين من أمر الله رحمة الله وبركاته عليكم أهل البيت إنه حميد مجيد نعم تفسير الله تنين أولا في سورة هود Kùránì oríkọ̀kànlá, àyà 69. A ti ṣe díẹ̀ fún wa nínú tẹ̀síìrì ní àná. Wọ́n lakọ̀ jẹ́ àti rùsùlú náà ìbẹ̀rọ̀ Wọ́n lakọ̀ jẹ́ àti rùsùlú náà ìbẹ̀rọ̀ Ọlọ́run ọba ní àwọn àránṣẹ́ àríṣàlátò ìsàlám bèèrè búṣìrọ̀ wọ́n mú ìró dùnúwá bá àníwíwá sọ̀rọ̀sùlúnà àtàràyé ẹ̀fún wa lánàá bẹ́ẹ̀ náà ni àìbúṣọ́rọ̀ àtàràyé ẹ̀fún wa lánàá orí dídá wà náà ni kọlu sàlámà kọ́lá sàlámà orí ní tí àwọn ní ọ̀nà àṣàlàyé lọ fún wa ní àná ṣàlàyé sáwọ́ sọ fún alánà òun náà ní wípé sàlámàní orí ìbẹ̀láwà sáǹsọ̀rọ̀ ní àná wọ́n sálámà sí ànábì Ibrahim pẹ̀lú pé lédè lágbára wọ́n sálámà pẹ̀lú pé násù wọ́n ló sálámà gbogbo àwọn afá ọ̀rẹ́ sọ pé tó túmọ̀ sí náà ni àjò lásìmú alẹ́sìnrìnlẹ̀ òun dá wọn lóhùn ọwá ní ìgbàta mọ́nù rẹ̀rà pé tó túmọ̀ sí òun á ní pé àjò lásìmú alẹ́sìnrìnlẹ̀ ọ̀rọ̀ pé sálámà àti àdábì Ibrahim ní ọ̀rọ̀ tó fi dáhùn ìpé ó jẹ́ ìkàtọ́jẹ́ pé ó tún gbé pẹ́ẹ́lí sí ìtọ́jẹ́ pé àwọn sájá wọn màlá áfíríkà tí wọ́n ti dáhùn yẹ́nu jẹ́ pé wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀rẹ̀ sálámà òun ti lẹ́tọ̀ọ́ láti bẹ̀rẹ̀ pẹ̀lú èyí tó máa péréte tó wá jẹ́ pé tó bá wá fẹ́ dá lóhun sálámà kọ́ wá gbìyànjú ọ̀nà méjì lòun ní bẹ́ẹ̀ ni ẹ tó bá dẹ̀ wù ètò ọjà àjùtò lùtà ládàá òun náà lè kọjá wípé ó fi nǹkan lékún sálámà ẹgbẹ́ ti wa ṣùgbọ́n pẹ̀lú láti pé àlékún yẹn ti wà ní mo ti wá sàlàyé fún wa lánàá wípé àwọn káwà jẹ́ mùsùlùmí sálámà fi ibi tó ti bẹ̀rẹ̀ ní àṣàlámù àlẹ́ ìkò torí pé ó lẹ̀ rí dárí ó lẹ̀ rí tó fìdí múlẹ̀ bẹ́ẹ̀ náà ti tún ní kí lọ ó tún wá ní kí ní ọ òtòkù lẹ́yìn náà àṣàlámù àlẹ́ ikún wa rahmatullahi ó lẹ́yìn náà assalamu alaikum wa rahmatullahi wa barakatuh òun náà wá ní gíní òun náà tó tẹ̀lé wọ́n wá gbàgbé kára ní sálámà yìí àbí títí wá èyí pé ó fi di bá fi ń yìí ó fi di rẹ̀ múlẹ̀ wípé eh, sọ ó fi jẹ́ ìmọ̀lẹ̀ wípé tá bá ti ń sálámà yìí wípé yóò máa jẹ́ wípé láádá mẹ́wàá òmìnira máa gbà ẹ máa ti ń ọba jẹ́ wọn náà lọ sálámà sí ìyàtọ̀ tí wọ́n sálámà na ní ilẹ̀ náà ti sè ayé ọ̀rọ̀ pé nínú yóò gbà láádá mẹ́wàá ẹgbẹ́ náà wá ti yẹn náà òun náà gbà láàdá mẹ́wàá lọ́kọ́lé bá gbà láàdá tó jù bá yẹ lọ ìtọ́gbà ará ní kó ti gíní o kó sálámà yẹ kó lé kó ní tó gbà láàdá kó fi wàrà mọ́sùn gbọ́ ìfi ti gíní àbọ̀bẹ̀rẹ̀ pẹ̀lú 20 àbọ̀bẹ̀rẹ̀ pẹ̀lú 30 yóò máa lábẹ́ máa mẹ́rin bá bẹ̀rẹ̀ pẹ̀lú 30 tó kò sọpọ́ lábẹ́ 30 wọ́n náà 30 yẹn náà ní gbogbo ẹ̀tẹ́ parí gẹ́bà sọ fún alánà sí pé ibi tó ti parí náà ní kíni ọ̀rọ̀ wà láàrín so lórí torí pé àtàwà ọ̀tún ọ̀rọ̀ wà ní kí ní àwọn túnmà rí wípé ọ̀rọ̀ nínú wa wà máa bí fi ọ̀rọ̀ tún hù wọ́n tó fi kọ́ lára mi wà rí pé wà nù wà máa bí fi ọ̀rọ̀ tún hù kílọ̀ wà rí pé wà nù sọ wípé gbólóhùn yìí ó tún jẹ́ nǹkan tó ṣe wípé òun náà tún jẹ́ nǹkan tó wà. So, Látara bẹ́ẹ̀, àwọn tẹ́jẹ́ wọn fáwọ wọ́n sàlàyé fún wa nípa àdíṣì tí a ń sọ yìí. Tọ́ àdíṣì a ń sọ yìí, àdíṣì ọkàtàlẹ́ kan ọ̀dọ̀fún àpé Mọ̀hásùnmọ́ àrẹ, àbúrẹ́ àwọn àdíwà àdíṣì náà, àṣàbálẹ́ náà àdíṣì orí lágá mẹ́wàá sọ̀rọ̀ níbi tí àdífì ti tẹ́lì ti lékún àdífì mọ̀ àádùkúrò kíná anásínàmì sọ ibi ọ̀rọ̀ tó ti lékún ẹgbẹ́ ìgbẹ̀lú ti ẹ̀rí pé ẹni tó padà tó wá wá wọ́n lè tó wá wípé ohun tó fi wà má ìfẹ̀rọ́tù omi kú. Ipò fi kí ni ọ? Alága ọ̀rẹ́ pé àgbà ìyádà yẹn wọ́n wọ́n máa pẹ́lẹ̀ owó tó gbà ládáa ọ̀fì yóò gbà ládáa kí ni o ọ̀fì tó àti tí òun náà ló jẹ́ wípé àwọn tí wọ́n jẹ́ àwọn àǹfà àwọn yóò gbé ìrò màbúgbà àmì ìgbà wọlé ṣùgbọ́n àfáwà àgbà so àfáwà àfáwà alàmbáàmì àwọn nínú nǹkan tí wọ́n kọ́kọ́ ló sórí rẹ̀ òun náà ní wípé èèyàn fi kí ní ọ wà máa kan fi rọ́ tó èèyàn fi sí wípé ara nǹkan tó wípé agbọ́dọ̀ fi sí ibi àwọn bá fi àdísì yóò ṣe kí ni ó fi ìdìbò rẹ̀ ọ̀dà nínú gbà nínú kata kàánà ìfọ̀nà ní pé ìkánú àwọn ọmọ alẹ́ tí wọ́n mọ́sálàmà sí pé wọ́n ní orí fóònù bá ti ń kàánú wọ́n ní àsàlámù alaykum warahmatullahi wabarakatuh wọ́n ní wa alaykum salam wa rahmatullahi wa barakatuh wọ́n ní kò sí dáadáa tó so ọ̀yẹ̀kọ́ òfin tí ní ọ̀rọ̀ àwọn ọmọ ìṣòro wípé ọ̀yẹ̀kọ́ tó sọ pé ọ̀fẹ́ gbàdílé ṣùgbàdí ti ẹ̀ àwọn ọmọdé àwọn afá aláàlẹ́sì in tí wọ́n bá ti rí wọ́n fẹ́ kọjẹ́ wípé ọmọ jẹ nílò àwọn ìfẹ́ bẹ̀rẹ̀ àwọn kẹ́kàá lásán kọmọ wà jẹ́ kí ni o kọmọ wà jẹ́ nílò ọmọ jẹ nílò ṣùgbọ́n àwọn àfáà wa wọ́n wá fi díẹ̀ múlẹ̀ so àwọn àfáà wa wọ́n fi díẹ̀ múlẹ̀ wípé àṣẹ alàbàrì pé wọ́n tààrọ já à wọ́n tààrọ já à ń pé nígbàtàwọn ìyára wípé àdíṣì iṣẹ́ kan sọ wípé ó wà jọ yìí òun náà nìyí ó jẹ́ nǹkan tí ó fi ìmúlẹ̀. So, àwọn náà sì padà wá bí kí ní pé ọgá mọ̀tàrá yá à. Ó dẹ̀ pé tàrọ́jú wọn orí tí tó dúró sí wọn ní pé hábùkí aláàkùnmú ilẹ̀ ààyà. Hábùkí aláàkùnmú Torí wípé ní òun náà ni jẹ́ rahmatullahi wa barakatuhu alaykum ya ààlà lẹ́bẹ̀ẹ́ kòránì ògójú kí lọ wà bàràká kòránì gẹ̀gẹ̀ kò dé gíní ohun gbogbo àmọ́ akáyà náà wà ṣùgbọ́n kọjá sí ní o wà bàràká pẹ̀lú afẹ́bí mo tó ká fún ayẹ náà tọ́gbọ́n láti fi dìmúlẹ̀ látọ̀dọ̀ kí ni ọ ìdínà àbá Ìyẹn, eh, ìwáyà mi tí ó ní mi wọ́n sọ pé ó fi nǹkan, èdè mi kára ni pé ó fi nǹkan kún wàbára kíráṣù. Adágbé ó wá fi kún pé wà máa ti tẹ̀rọ tó hú wà ìwà ìbẹ̀ náà bí ìwáyà mi wà. Títí ọlọ́dún wà máa ti tẹ̀rọ tó

Gẹ́gẹ́ ìlọ ní ọgbọ̀n ìgbà alága ju táàtì náà lọ. Kí mo fẹ́ gba alága 40, 50, 50 kankan. gbèdéke tí dáa máa sọ̀rọ̀ lọ náà ni, èdè máa ń sọ ẹ̀yà tó fi kàkù, máa ń àfẹ́rẹ́ tí tó kúrò ní bẹ́ẹ̀ tó lọ tó ní pé sàlámù tí wọ́n fẹ́ lọ sílẹ̀ orí ti ní bàtàǹkì ọ̀rọ̀ bàtàǹkì ti ní ọ̀rọ̀ tàǹkì ọ̀rọ̀ ní lọ́wọ́lọ́wọ́ Kábọ̀dúgbà wọ́n máa lọ sílẹ̀ a ní àwọn àyà ní láti kẹrí sọ ìlú àyà tí wọ́n fẹ́ kà yìí tọ́jẹ́ wípé a máa wò wípé ìkàlì inú sáàtì zuma àyà sẹ̀wọ̀n kiri wà kọ́ọ́lá láhún kọjá náà tó ha sàlámùn àlẹ́kùn wà kọ́ọ́lá láhún kọjá náà tó ha so àwọn tó jẹ́ rí jẹ́ wọ́n ń sọ inú ilé àìjọ́nà wọ́n máa sọ fún àwọn tí wọ́n jẹ́ àwọn mùsùlùmí wípé kí ni ọ sàlámọ́n àlẹ́ ìkú ṣùgbọ́n tí wọ́n máa sọ fún àwọn ẹgbẹ́ mùsùlùmí níbẹ̀ sálámà tọ́wọ́ ìgbà sálámà ìgbà kò ní àlìfò ààrà sálámà eléyìí ìta àmì máa sọ fún wa náà rí ní pé bí sálámà àtún àrí bí sálámà ti bẹ̀rẹ̀ àtúnkún àrí bí sálámà ti bẹ̀rẹ̀ sàlámà sàlámà ẹ̀fàtàlá ẹ̀fún wa àhà so gbogbo sígá àti sálámà nípa táyáyá nígbàtà wà láyé ń dìbò Ètí wọ́n fà wà káà jẹ́ ọmọ àmẹ́dìdìgínlẹ̀ àṣàlánú. Ẹgbà ibi tí ọgbẹ́ ìgbà kẹ́ á máa àti lẹ́tọ̀ọ́ sí gbogbo owó tí gà tó kún ẹ̀rẹ́ ẹgbẹ́ gíní o, ẹlẹ́tọ̀ọ́ sí àti gíní o, ṣàlámùn, ṣàlámùn, lórí pé gíní o, kẹ̀ ilé àtùhùn kí á ìjọ ṣàlámùn. Tó kílẹ̀ Èdí ò dárí bàrà ní ọjọ́ pé sàlámùn àlẹ́ ìkùn, adékínà àlẹ́ tọ̀ sí i. Provocate ìjọba yìí, àlẹ́ tọ̀. Àgbàgbà rẹ̀ pé kẹ́límà sàrámà, sàrámà. Àfihàn láwọn ará, ọmọ ìjọba ẹgbẹ́ yóò fẹ́ àti sàlámùn sọ. Àdúrà, a máa oníbi láyà kan ní ìsinmi àgbẹ̀gbẹ̀ kẹsọ́nà ní aláyà 54 wáyé gàájá akàlẹ̀dínà yóò bí lónà bí àyà àṣìyàn sàún ìlà ààrẹ ìkùn àwọn ẹgbẹ́ wọn náà nẹ̀bí àwọn ẹgbẹ́ sálàwà dáná sí ó bẹ́ sàbẹ́ àbọ̀ nípa fún kí ni ó sàlámùn sọ fún abẹ́ àdúrà ló kí ni ó yóò ṣe fún wọn bá rògbòkílẹ̀ ìgbàlá ní sọ́tún náà àlẹ́bí náà fi tàwọn fáwọn ilé màláà àyà 32 alẹ́nà tàwà fáwọ́mùlì màláìka tuntun jìbìnà yàkùnlúnà ilá sàlámù adọ́wọ́tẹ̀mí èèyàn níbẹ̀ ẹ̀ tí wọ́n fẹ́ kó náà sàlámù àti ṣọ́gbà sàlámù ni ọmọdé máa ń gbèbì rẹ̀ kí lọ́ sọ fún sàlámù ó ń ti dá kí lọ́ ṣe fún àwọn ṣe àdúrà sàlámù àti wa yóò ní kí ni ó àmì lọ́dẹ̀ ní kí ni ó àmì kò mìíràn lókòrò fún ojú ẹjú lẹ́nà àwọn àlàyé so lẹ́wọ́ gbà náà òun náà wà ní sáwàmà ní ìgbàdàbà ẹ̀ parí sáwàmà nígbàdàbà ẹ̀ gẹ́gẹ́ nígbàdàbà fẹ́ parí ìrùn so sáwàmà nígbàdàbà fẹ́ parí ìrùn alákọ̀ọ́kọ́ òun náà ni wípé àwọn tó jẹ́ àwọn àfáà wa wọ́n jẹ́ kó yé wa iṣẹ́ èyí tí ò sí wàhálà kankan nínú ẹ̀sẹ́gbẹ́ àmì problem kankan nínú sálámà yẹn ẹgbẹ́ tó bá ní sálámà yẹn kò dẹ́nì ẹ̀ka bí tí ó jà lẹ́yìnjẹ́ ọ̀nà ni assalamu alaikum wa rahmatullahi assalamu alaikum wa rahmatullahi sálámà òun lọ́jẹ́ ẹ̀rí tọ́jẹ́ pé kò sẹ́lẹ̀ kàkà tó lè fínú tó lè challenge so àwọn tó wá kù tó wá jẹ́ pé ó lè jẹ́ wípé a lè challenge rẹ̀ tọ́jẹ́ pé àwọn kàfẹ́ sàrẹ̀ fún àwọn náà ní pé ó kú àwọn mẹ́ta kan tọ́jẹ́ wípé àwọn lè challenge rẹ̀ àwọn kálọ́pẹ́ àwọn àfá àwọn àwọn àfá àwọn kan gbà wọlé àwọn àfá àwọn kan lè nínú wọn ọ̀gá wọlé òun náà ni kásálámà ká sọ pé àṣàlámù aláìkùm àtàlámà síwájú báyìí a sì di ẹnu báyìí Àṣàlámù aláìkù. A ti bẹ̀rẹ̀ sí nínú ọ̀rọ̀. Ìyàn ni pé Kàṣàlámù lẹ́ẹ̀kan. Àrífì alákọ̀ọ́kọ́ tó fi jẹ́ múlẹ̀ àrífì ní ọmọ ó fi jẹ́ Mùsùlùmí máa mọ́ Ọlọ́pàá àdíṣì tó pé ó àti oníkàánà nàbíjù sallallahu alayhi wa sallam anábì yẹ́sìyú ẹ̀yìn àṣàfò ì wal witri anábì a máa tẹ́pẹ́ẹ̀tì láàrin ìrun tí ọjẹ́ méjì sọ méjì méjì tó máa ń kí àti kí ni ó wítìrí ẹ̀ọ̀kan tí ó fi gbẹ̀yìn rẹ̀ àrẹ́bì máa ń sẹ́pẹ́sẹ̀ bí kẹsìlì màtíìrì bí kẹsìlì màtíìrì yóò sẹ́pẹ́sẹ̀ pẹ̀lú sálámẹ̀ ẹ̀ọ̀kan péré yóò sì ní ìhùnà ààrẹ Káàkiri bí ó dẹ̀rẹ̀ bí ní o tí ó sì fún wa ní sálámà ìgbọ́. Yùsùmẹ́kù náà àà yóò fún wa ní sálámà náà yóò fún wa gbọ́ àbíkì wá nìyí bó ti wà ní ìkankan wá tẹ̀lé sábìsì ó ní pé ìyàwó Aisha wọ́n ní irú àdíṣì nìkan wọ́n ní irú àdíṣì rẹ̀ àwọn wá gbà wá lọ́nà méjì láwùjú fi hàn gbà wá látọ̀dọ̀ sí láwùjú ìyàwó apé sí ẹni òun ni wọ́n wá sọ fún wa pé ó wá wà ní lábùsù yẹn ó wà ní mùsùlùmí sókè ẹ̀nà lábùsù yẹn wà ní kíni o báwọn ìgbà wá ní máa gbé kíni o tẹ̀sílímáù kíni o yóò sì èdè àti dáàbẹ̀ yìí ẹ̀fẹ̀ sílímà tí òun ti ẹ̀wọ́n ti kàrí ẹ̀ ó ti di gbé ẹyọ kanu aláwárí tẹ̀sílímà tí sálámà kan tí sálámà lásán lò tí yóò fún wa ní tí sálámà yẹn gbọ́ tábàlọ́ pé tí sálámà yẹn ìṣòro màdàlọ́ mú wa ní pé sálámà sálámà lẹ́kùn méjì tí mo sọ lẹ́ẹ̀kan yẹn lágbọ́dọ̀ fi lọ rí tábàlọ́ tẹ̀sílímà dáwọ́ pé àtẹ̀sílímà yóò fún yóò wá ní ìsìn báyìí so tí wọ́n gbogbo lọ́la tí ó tẹ̀sí òní ìlànà wá ní pé ìrún tààrímù wa àtẹ̀sí wà tààrílù wa àtẹ̀sí ibi tó gbọ́dọ̀ gbé lọ́wọ́ wọn gbé ara gbé dára ẹyọ kan ìkọlọ gírí lọ́dọ̀ lọ gbé àtẹ̀sí yìí mọ̀ tó ọ̀rọ̀ orí láti ẹ̀rọ alẹ́yọkún máa ń tẹ́ àdìgbò alẹ́yọkún ìdá àti tó gbajú ọ̀dọ̀ àwọn sọ̀rọ̀ abáni sálámà mélòó bọ̀bá ti rímà ṣùgbọ́n ilé àrí tẹ̀sílìmà a àwa nínú muslim àwa ló pẹ́ kí ni ó tẹ̀sílìmà pọ̀rọ̀wọ́kẹ́ ìdára ni ó yẹ kí ni wàhálà yóò fẹ́ máa ṣùgbọ́n ẹ̀wà àìṣà mi tẹ̀sílìmà ti ń fi lọ́pọ̀ yẹn nígbà àwọn ní àdìsí ni ọ̀nà mi jẹ́ àrùn àgbẹ́bí àmà sálámà tẹ̀sílímàtán wà ìdàkà ọdúnmọ̀bẹ̀ tẹ̀sílímàtán sálámà kẹsọ́sọ́ àgbẹ́bí àmà sálámà rẹ̀ kì ní kọ́ àwàjì yìí yóò sálámà rẹ̀ síwájú rẹ̀ lẹ̀bí ìlú ìràṣíkìlẹ̀ àìmà ṣẹ́yàn yóò ara títí ní díẹ̀ yóò rà gbé lọ sí gígé lóòrò ẹ̀ẹ́ Ọ̀rọ̀ látara bẹ́ẹ̀, mo rí lọ́mọdá fẹ́ bí a sí pé kálọ̀ lórí wáyà muslim kan fẹ́ fi kò sọ mọ́mọ́ náà so eléyìí ó fi kó kílẹ̀ ó fi kí ni ó wá ìlà ọlọ́sọ̀rọ̀ bẹ́ẹ̀ òun náà lè ní pé kátálámà kan ọ̀tọ̀ ìpọ́ tún gbajúmọ̀ lọ́dọ̀ tí wà ní ibi tí ó sì rò sí ilẹ̀ àwọn àdìsí ní àwọn afárá Ìlú mẹ́wàá ní ìsìn láì, orí kò dámì mẹ́gbẹ́ lọ́lá láàáfíà lórí pé kátà máa kan. Àní ìtàní ọwọ́ ìmáàmù náà rí. Tẹ́lú pé àdísì tó wá lọ́rọ̀ Anásùn Màálì. Àdísì wá lọ́rọ̀ kí ni ọ Anásùn Màálì. Sọ àwọn afáà wa tó gbà wá ní pé àti àdìyá àlùmọ̀kùnrin. Sọ wọ́n gbà àdísì. Àdìyá àlùmọ̀kùnrin dẹ̀ ní àdísì tó fẹ́ kó sínú sí àyà àlùmọ̀kùnrin ọba ní sọlá láàfíà àjọ rẹ̀ ọ̀nà ìrìn àfá ìgbà mi nínú wọn so wọ́n gbà ní káàkiri ló láti wọ́n ní ó ní annabi sọlá kánà yusallimu taslimatan wahida ànábì a máa tẹ́gí ní o a máa sálámà sọ́sọ́ ọkọ̀ kílẹ̀ sọ́wọ́n ọdún ti jẹ́ ọmọdé àti ọdún ti jẹ́ ọmọdé báyìí ọdún ti jẹ́ ọmọdé So lọ́dọ̀ abẹ́ àwọn afọ́ òní àṣìrí àdìsí lẹ́wọ̀n àgbà náà. Àdìsí yìí kan sọ̀pọ̀ àfìrí irú ẹ̀ fún ọjọ́ sáàbù sáàbù sàáyé sábà nílò ọdún àjọ sáàbù fún àpòwà ọdún mélòó márùn ọdún àjọ sáàbù fún ojútùú ọdún mélòó ọdún mẹ́ta sọ̀rọ̀ lé àwọn àdìsí rẹ̀ lára àdìsí kan ẹ̀rẹ̀ sálámà kan wọ́n fi di àdísù wọ́n jẹ́ kí ní ọ̀rọ̀ àfìmọ́lẹ̀. torí ẹ̀ wọ́n àfá àwọn adọ́pọ̀ dandan báwọn ọ̀gbà sálámà kan àwọn àfá ní pé gbogbo àdísù yìí ó fi di ẹ̀bùlẹ̀ pé sálámà kan ó jẹ́ kí ní ọ̀wà ṣùgbọ́n ní tọ́pọ̀ jù tánà sí máa ń ṣe òun náà ní sálámà méjì lọ́wọ́ láti wọ́n ṣe òun náà ní kí ní ọ̀rọ̀ sálámà méjì ẹ̀rùgẹ́ pé àgbà wípé sálámà méjì òun ní oṣù ara kankan rẹ̀ pé mo sọ fún alẹ́ kan sálámà kan a máa rí àwọn tí ó fẹ́ máa tó dájú tàbí àbúmọ̀ sọ̀rọ̀ tí a fẹ́ kà nínú àwọn apá sọ̀rọ̀ pé àbí àbúmọ̀ sọ̀rọ̀ ní ẹnìkan tó jẹ́ ẹni tó wà ní maka àmì rọ́ọ̀mù maka oníṣẹ́ ọ̀fun àní maka ọwọ́ sálámà méjì ìsáàlì ọ̀sálámà sẹ́gbẹ̀ ọ̀tún ọ̀sálámà sẹ́gbẹ̀ ọ̀tún wọ́n dé àná àlékọ̀ ha kò sí lè mà torí pé jìnà sálámà kan ti gbajúmọ̀ lọ́dọ̀ àwọn èèyàn ó lè lè di màfẹ́ sálámà méjì rẹ̀ ká sálámà ó sí ọ̀rọ̀ rẹ̀ sọ́ọ̀ pẹ̀lú òfin súnà ní ọmọkùnrin ẹ̀yẹ ọ̀nà ìlànà sálàm tààrà yẹ fún wa ìtànà bí máa ṣe ìyẹn lọ́pọ̀lọpọ̀ tó máa ní tó máa ṣe wò tó bá wọn nìkan sálàmà ká ọ̀gbàjúmọ̀ gá lọ́dọ̀ àwọn èèyàn ẹ̀fẹ́ sálàmà méjì gan wọ́n fẹ́ lùdú nínú wọ́n fẹ́ lùdú bàjẹ́ ṣùgbọ́n sálàmà méjì yìí òun nìkan wà tí a lò tẹ́lẹ̀ pé òun náà nǹkan tí àlàbí sàlá ní ọmọ ìṣe tó ẹ̀rọ ẹ̀wà àwọn afáà wa lórí àṣàlámà kan àṣàlámà kan iṣẹ́ náà lò sọ ṣùgbọ́n ní tó dáa jù òun náà ní pé ká sọ pé tí àbá sálámà ẹ̀yọ kan tó ọba ti gbà pé àdéhùn yẹn lálàáfíà tó rẹ̀ tẹ̀lé bẹ́ẹ̀ sálámà ẹ̀yọ kan ti tú ọ.

pẹ̀lú ayé ọlọ́bí ṣe kí ni ọlọ́bí ń dáadọ́. Ṣùgbọ́n iṣẹ́ láàrin ọwọ́ ẹ̀dínwó wẹ́kálà, májálà àlọ́wà mẹ́ o, ìgbà tí bá sálámà kàbí àsàlámà rẹ̀ ìkún ìṣókàn jáde nù. Kí ni a ti fi kàrífẹ́ sọ ajáde náà? Ìgbà lónà ni ìgbé sálámà kejì lọ́ba máa ń sálámà kò sí parí. tó ní parí wọn ọ̀rọ̀ ìlú lọ sàrọ̀ àláwọ̀ ọ̀jẹ̀ bẹ̀rẹ̀ ìrún yẹn so ọdún parí rẹ̀ kọ́dà ọ̀dá wà fà wá tí wọ́n sọ lé onáàlì ní pé tó bá wà lẹ́yìn lọ́mù tí mọ́mù bá sálámà ká ẹ̀lẹ́tọ̀ àti sálámà méjì ẹ̀lọ́ ní mọ́mù tí mọ́ bá sálámà ká ẹ̀lẹ́tọ̀ àti sálámà méjì so ẹ̀fẹ́ ọ̀nà pé mọ́ gbọ́dọ̀ tẹ̀lé mọ́mù níbi sálámà ẹ̀lọ́kàn àtàwọn ènìyàn. Ẹni wáyé bó bá máa ń sáré yọkan, ó tẹ̀lé máa mú un. Pẹ̀lú bàbá fi sálámà méjì, wọ́n ní kọ́ wọ́n sálámà. Ẹgbẹ́ kí ni ọkùnrin náà ààrẹ yóò lè sálámà méjì lọ́jọ́ àwọn sàhárà. Káwọn sábà wá lókè ní ọkùnrin àdó sálámà kan láyé láyé. Lọ́wọ́ wá sálámà kan, sábà wá sálámà kan. Ṣùgbọ́n máa sálámà mélòó? Méjì. Kí ni wọ́n á gbọ́dọ̀ dé bẹ́ẹ̀ wọ́n ti ọ̀dọ́ kan ṣe kí ni ó? Ìkìlá á Tòkáwà ìlọ́ra kílèdè bá yẹ ọwákùnrin. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. So, àwọn ilé lè bí ọjọ́ máa ibi tọ́wà kù yẹ. So, ọjọ́ àríkùn rápùlá wà kí àtòkù, àwọn tẹ́jà wà fáà wa wọ́n sọ fún àwọn ìtẹ́ àbí ìfìwọ́ tó jẹ́ wípé ohun àfíṣíwá náà àbúdá òòrùn tí ó lẹ́jẹ̀ wípé àwọn àfáà wa tí wọ́n fẹ́ sọpá ní sí òlàlá àfíà wọn ò ní ẹ̀rí tí wọ́n fẹ́ gbára lé ẹ̀rí yẹn wáhámù wà bẹ̀ kàtàgbèrè wáhámù náà ní pé àṣì bọ̀ọ́lé kan kékeré ọwà ìbẹ̀ àdísì àdísì alikama ni so alikama fún so gbọ́dọ̀ wá ìlú òní ọwọ́ àgbà wá látọ̀dọ̀ bàbá rẹ̀ so wá inú fìlẹ̀ ọ̀gbọ́n kó jọ ó gbà wá látọ̀dọ̀ bàbá rẹ̀ tẹ́wàá rí alikama yìí ó ní àbúrò àbúrò rẹ̀ wọ́n jẹ́ Abdul Jabbar Bolowahi àbúrẹ̀ jẹ́ abdulija gbọ́nàwà so àwọn ọlọ́wà dàpọ̀ mara wọn ọ̀rọ̀ tí ó gbà lẹ́nu àwọn àfá àkọ́lẹ̀ gíní owó dàpọ̀ mara wọn hábíkámà gbọ́nàwà ìlò ń gbọ́ọ̀rọ̀ lẹ́nu bàbá ṣùgbọ́n abduljabbari gbọ́nàwà ìlò ọgbọ́ gíní ọ̀rọ̀ lẹ́nu bàbá tó gbé gíní oyún lòun wà sí bàbá wọn fi kú orí òdìlé ìgbọ́rọ̀ lọ́dọ́ ah, rọ̀bẹ́rì dìláì àwọn èèyàn wá ló ń gbé alikọ́mà tó ní kí ni ó kọ̀gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn mistéèkì ni òun gbọ́ kí ni ó ọ̀rọ̀ lẹ́nu bàbá torí gbé apadà rí dárí bí ẹ̀gbọ́lẹ̀ kọ̀gbọ́ ọ̀rọ̀ muslim náà muslim dárí sí bí ẹ̀gbọ́lẹ̀ rí dé ó gbọ́rọ̀ nínú inú bàbá rẹ̀. ìyẹn ló fi jẹ́ ní jẹ́ àdísì ẹ̀rọ làgbà tó kí lẹ́ni ti máa mistake tó wà bẹ́ẹ̀ kó láti kí nínú ọ̀nà àyọ̀jáde. ìtàdísì yẹn wá nìyí nínú nùsẹ́kọ̀ àbí dáhùn nínú nùsẹ́kọ̀ kí ni ọ àbí dáhùn nùsẹ́kọ̀ méjì lọ́wọ́ àgbẹ̀ ìkan mú wá pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh assalamu alaikum wa rahmatullahi wa barakatuh wa barakatuh lẹ́gbẹ̀ẹ́ ní wa barakatuh lẹ́gbẹ̀ẹ́ ìká òun ti ẹ̀ ibi ẹ̀gbẹ́ alákọ̀ọ́kọ́ nìkan ni wa barakatuh wà kọ̀wàá sí níbi kí àwọn ẹ̀gbẹ́ tí ó wà ní ìlú Yẹ́lẹ́ra jẹ́ ń pé àfáwà wò ń pẹ́ ẹ̀wọ̀ lára mú nínú àgbàbá ní ti jẹ́gẹ́ ní ìdímúlẹ̀ bá ní ìsìn. Jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáwà àwọn ètò kéré jù lè jù ká. A ní kọjá àgbàbá àwọn ètò kéré. Ẹni àbúrámà ní kan ń sábàrà káàkiri lẹ́gbẹ̀ẹ́ bí. Ọ̀dá wáyé máa ń dá fi ti kéré ẹgbẹ̀ẹ́ bí i Láwọn ọ̀dọ̀ wípé àtúkọ̀ sí ẹ̀mí ọdẹ́ jíde o, àwọn arìnrìn ìrìnà ìlú. Wàbára káàsù orú lẹ́gbẹ̀ẹ́ lédì àti wàbára káàsù orú ní ẹgbẹ̀ẹ́ lédì. Ṣùgbọ́n àwọn afá àwọn ìlú abẹ́gbọ́n òfin, àwọn ọ̀gbà wàbára káàsù orú yẹn, àwọn òṣèlú ní àwọn ògbà wọn ní. Wọ́n ní kí ló dé, àwọn àbẹ̀mọ́ ayé dé, kí ló dé bẹ́ẹ̀ fi gbà wọlé wọ́n ní sọ̀hábà 15 yóò gbà sọ́lọ́mà wá òun nìkan wáyé múnú sọ ojú nìkan ló jẹ́ kí ní òun nìkan ló gbà òun nìkan ló gbà wà bára káàkùhù oníkan ló jẹ́ Thank you, òun Lọ́dọ̀ ọdún ọ̀rọ̀ àbúgbàmọ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ ṣùgbọ́n ṣáàjọ wá dáadáa ní masoodi wàhálà káàtù ìgbẹ̀gbẹ̀ alákọ̀ọ́kọ́ àmì ìṣùgbọ́n wà tó yípo ṣùgbọ́n tẹ́lì títí bí ẹ bó ṣe gíní ojú lálàáfíà ọ̀kan wọn afá títí ìbàdí lálàáfíà ìyá adájú yẹn ó gbà pé gíní ọmọ bóla ní dáhùn ẹgbẹ́ ló ní tẹ́lẹ̀ ojú àwọn sọ̀rọ̀ bá bí fifteen ìdàmkan wá ẹ̀yìn àfọ́tí ìlọ́jẹ́ báyìí ah, ẹnìkan ní ojú gíní o tàbí ẹ̀dùn bá ti dìdí múlẹ̀ kọ́ báyìí ní ọ̀dọ̀ rẹ̀

kò ti yanjú ẹ̀mí máa tàbí ìgbìyànjú àbá àgbàmù orí sí ti yanjú ẹ̀mí ẹgbẹ́ sí ti yanjú ẹ̀mí ó ti yanjú ẹ̀mí sàlàyé fún wa ṣíṣe sálámà tàbí sálámà tí ò ní tẹ́lì kẹ́kọ́ máa sọ pé ibò ní ti pé ibò la sálámà orí kí ni ọ àsàlámà àlékún wàrà àbí ni ọ àsàlámà àlékún wàrà Torí àdáwà àfáàdá ń dá sí kí àyíké, ọ̀dáwà ìgbàra àwọn ọ̀fẹ́ ti fi aláàtún bàràkáàtù táwọn takò tẹ́ pé ní àyẹ̀rẹ́ dákì ẹ̀rọ ọ̀rọ̀ gàbí ẹ̀rẹ́ yóò di owó àwọn dákò rẹ̀ pé gbogbo wà ọmọ ọ̀tá ṣùgbọ́n sọ pé ẹ̀rí tó ní kí nínú sọ̀rọ̀ ẹ̀ sọ pé àsàmà àlékún wàrà mọ́tò láì àsàmà àlékún wàrà mọ́tò wà ìyẹn òkú ní gẹ́gẹ́ ló súpọ̀ tó kéré jù ní ètò kéré jù ní ẹ̀rẹ́ ẹ̀rẹ́ gínú lèèyàn ló ẹ bá sára gbódú kí wà bára káàtù òun kún ní ẹgbẹ́ kejì náà Gbọ́dọ̀ wá ẹni tó bá ti bẹ́ ò lè bá di ẹ̀rí lóyè tó dẹ̀ yóò ṣe kí ni ọ̀wọ̀n ló lò. Ṣùgbọ́n kìí ṣe tó lọ́kọ́ mọ́ jù ta gbọ́dọ̀ mọ́. Ìjọba wá ní pé wọ́n ti ní gbọ́ ọyé gan, má ṣe kí ni ọ, mọ́ndò ẹgbẹ́ lórí òní gbọ́ ọyé. Òtúmọ̀ wọn, àwọn kan ọ̀rẹ́ gbé wọ́n ṣe gidi. Àbá, mo ṣàrùn sáàrùn máa ń rí ayé níbi. Yóò bá bèèrè lọ́wọ́ rẹ̀ pé àbá ọ́fíìsì múlẹ̀ ẹ̀hẹ́ ṣé nígbà ṣe òfíìsì múlẹ̀ ní ọdún ẹ̀rà mọ́ta ọ̀dọ́là bá mọ́. Ṣèwọ́lá máa jẹ̀ dàkú. Ó láwọn ọ̀rọ̀ tó lè dájú fún ara rẹ̀ nínú ọ̀dẹ́. Ó sábàmọ̀ rẹ̀ gbígbó lu ara rẹ̀ níbẹ̀ tó kó lo súnà bẹ́ẹ̀ ni. Kìíní, torí pé kí ni ò ká wà níjọ náà? Ọ̀làgbà àjùgbé ká fi ṣé torí pé a ní àwọn àmìwá òlò àyá káwà fi gbà ní ara wa ní ó lè tàrí wa ní ó tó wọ́n lẹ́gbẹ́ ṣe ètò àrùn tó ń wá láti fi gbà ní wa ní tẹ́lẹ̀ ní ó lè tàrí wa ní àkábà tó báyìí ẹ̀dìkákà ti gẹ́ni jẹ́ àwọn kájọ pé kò rọrùn kò láti gan ọjọ́ pé ó láìsì ọba fẹ́rẹ̀ wà lá ẹjọ́ máa sọ àwọn dáadáa bẹ́ẹ̀ àti mo fẹ́ fi súnà rí lẹ́ni tí lè lè fún ara rẹ̀ ní yàrá ìṣọ́lọ́bọ̀ ọ̀pọ̀lọpọ̀ Lọ́wọ́ ní tó gáwẹ̀ ti gbọ́ ayé dáadáa tó gbọ́ náà di champion níbẹ̀. Sọ tó tẹ̀lé lè báwọn náà. Sọ tó tẹ̀lé yọ. Ọlù sàlámà. Ọlù sàlámà. Ọlù sàlámà. Ọlù sàlámà. Kàmà lábìta àjá àbí ìdì ní àmì. Sọ kàmà lábìta. Títí nísìn, mo máa tàbí àwọn kàmẹ́rin ilẹ̀. Ẹ̀yin ni màá wá bèèrè lọ́wọ́ yín pé òun ló ráìtì ilẹ̀. Tó jẹ́ mo ṣàlàyé fún yín nínú tẹ̀síìrì kẹtẹ̀lẹ̀. Àlàyé kàmẹ́rin màá sára lórí ayà mi. Ẹ̀yin lẹ́wàá sọ fún mi pé, ah, eléyìí ni ọ̀dà ìlẹ́ta ìmàgbé ìlọ́wọ́ ìlẹ́wà tó ń gbé ilé ìlọ́ta tó gbé kí ni ó ìdí mò ń sára ẹ̀fún yín lẹ́yìn náà nìkọ̀ wá sọ fàmà lábìta àjá abìlíjì ní àyàrí sẹ́ǹtì ní lábìta ó máa ń túmọ̀ sí abútọ́ à ó lọ́ra bẹ́ẹ̀ náà ni ó sì tún máa ń túmọ̀ sí wípé ó pèsè ó sè ṣùgbẹ́yàn ìdùnnà kéèyàn so làlábìsà fi ìbàtì ní yí ìlà àyà omi ìjọba ó ní ọ̀bẹ ó sè sí ìgbà ó dúró sí ìkan ó bá náà dúró sí ní ó lọ́ra bàtà wà fáwọn aládébí ayà yìí gbogbo náà wọ́n wò ní fama ládìkà ìtumọ̀ alákọ̀ọ́kọ́ mẹ́rin káwọn kọ́ mú wá ní sọ nǹkan alákọ̀ọ́kọ́ táwọn kọ́kọ́ mú wá ẹ̀rọ̀gán ti túmọ̀ ní áhùn yìí kí áhùn yẹn kó lọ túmọ̀ àtàá so kọlọ tí wọ́n gbé lọ àtàgbé fàmà lábìsà kan lọ́ra àtàjá á ìdíje tí wọ́n lákọ̀ọ́kọ́ nù tẹ́bí gbọ́ nígbà ìgbọ́ ní kí àrùn yẹ kó túmọ̀ sí ní ohun àtà òdì nígbà rẹ̀ àwọn àfáàwà ẹlẹ́ẹ̀kejì àwọn sọ fún wa wípé sọ àwọn kan gbọ́dọ̀ wà àwọn eléyìí oní àmdà àwọn arábìjáre oní àárín fàmọ́lá bí sàpé ó yẹ kó jẹ́ pé àárín àjáà bí ìjì lè ń kìrọ àárín pé tó ẹgbọ́ pé ó gbọ́dọ̀ àmẹ́mọ́ fàmọ́lá bí sà ẹgẹ́ nígbà òjò nípa ẹgbẹ́ òlọ́ra nípa pé kọ́ lọ ṣe gíní o kọ́ lọ gbé wá bí ìjì lè ń kìrọ àárín àwọn sọ wípé àrùn kan wà níbẹ̀ gbogbo kí ní ọwà wà ní pé kí ní ọ àfikún ilẹ̀ ọdúnmẹ́lò abẹ́kọ̀ọ́lẹ̀ àwọn afọ́ àwọn kan àwọn aṣọ wípé tó wà ń bẹ̀ náà ní wípé a ń já àyẹ̀ òní fáàkì fún lábìsà fàmà lábìsà màjíhù kí ní ọ àníyàn so gbígbé tó gbé ẹran jíjẹ yẹ wá kábọ̀ àtàràyé rẹ̀ tí ni ó kò ṣe kí ni ó kọ̀ pẹ̀ rárá lókèlè fáìlì fún kọ̀ pẹ̀ rárá jí pẹ́pẹ́pẹ́ kí ni ó ẹran jíjẹ yẹ afáwà kan ní mọ́tò wà lẹ́mọ̀ mọ̀súrí ó jẹ́ mọ̀ mọ̀súrí kó jẹ́ mú dàgà fàmà lábìtà sí nǹkan tó ṣe wípé ó kàn lò ní pé tó kàn sí rẹ̀ òjú wípé gbogbo tó kàn lò <laughs> ọlọ́gbẹ́ àlèwàtù láti kàfí tó lò kò ju wípé ó wá àìjá á ah, pìkínà ẹlẹ́kẹ̀ẹ́ta tó máa nínú mẹ́ ọkà ọdún nàmbà kiri àti nàmbà 2 àti nàmbà 1 èwo lọ́dá èwo ló lè jù Ìgbàdé àdíwà aláàrẹ̀ àdíwà máa lọ bí bí kìí ó. Àà nígbàdé ọdún ní ó. Adẹ́kù tẹ̀kìdí wọlé ápùlù. Àìsí gíní o, àìsí tẹ̀kìdí ìrù onígíní ó nìpìlẹ̀. Pọ́lọ́pọ́ níbi tí àìsí tẹ̀kìdí ìrù ọ̀rọ̀ ti lọ, kí láàmà wá tẹ̀kìdí ìrù kiri mú dára máa dà mára wa. Pùrọ̀bọ̀kílẹ̀ sáré ti bá sọ̀rọ̀ pẹ́lẹ́pẹ́ ẹ̀fọ́ kà bá mi lọ bá wọn. Sọ̀rọ̀ bàbá aláàbí sáà wíwá rẹ̀ lọ wá pẹ̀lú bí ìjìlì kí lọ ń pè ní ìjìlù jámù rẹ̀ òun náà ni àjàjí àwọn jámù kẹlẹ́ àwọn ìfìláwà rẹ̀ jẹ́ pé gbogbo ẹgbẹ́ wọn ò pè ní ìjìlù ààrẹ̀ ìgbìmọ̀ jẹ́ àjàjí àjùmọ̀jára mọ́ lẹ́kí ní ọwọ́ ìgbàdé ìlú lábá ti mú wá nù kí ni máa ń pè ní kújírò òun náà ni ọmọ màálù wá látò lè bá kọ́rọ́kì fi sáná sí lògún lá lògún bùrì ọmọ màálù èyí tọ́jẹ́ yí nínú ìṣẹ̀lú rẹ̀ olóńgbé ní ìṣe ọmọ màálù tí ó sì wọ́kí inú ọdún kan òun ni ọmọ màálù yìí ó ti wà ní pípa sílẹ̀ tó tó bá ní kọ́ ẹ̀jẹ̀ lọ́mọ pàṣẹ àwọn ọ̀dọ́ bẹ̀rẹ̀ bá ó ti wà ní pípa sílẹ̀ tó dára kan fẹ́ sáyọ nínú ọ̀rọ̀ yìí òun náà lè rí pé ó wà tí a bá fẹ́ pa ẹran iléyá ẹran léyá àfẹ́ran súnà ọmọ wọ́n jọ ní nǹkan kan náà kò sọ̀fún àrídé tá a bá fẹ́ pa ẹran iléyá ìṣọ́lọ́wọ́ bá náà sì já bẹ́ẹ̀ ó ní láàfẹ̀sìláwú ìlà mùsùlùmí ẹ gbọ́dọ̀ pa ẹ láwùjọ kan ní ẹ̀rọ ló ti dàgbàlagbà rí ó túnwẹ̀ ti ṣùgbọ́n ó ti ní owó àfọ́rákùnrin wọ́n máa ń pèsè tàbí jù owó àfọ́rákùnrin ọwọ́ àfún máa rí fún gbogbo àwọn àgbà ti ẹran táìjẹ náà ní tàbí jù tó bá jẹ́ pé ọgọ́rọ̀ Ọ̀pá àgún tí ọ̀wọ̀ tí lọ́wọ́ ẹgbẹ́ ọ̀pá tí òwò ọdún márùn-ún fún ní ya ọ̀gá àgbègbè ló. Ọ̀pẹ ẹni jẹ lásán ni òòrùn ládà kàkà tó gbà ní ya. Lẹ́yìn àgbà náà tó bá wá jẹ́ mùsínà tí ó jẹ màálù. Tí ó jẹ kí ni ọ màálù tí ó jẹ sàlẹ̀ yìí ní màálù ọgbọ́dọ̀ sí òṣìṣẹ́ ọdún méjì. Tó bá pa màálù tó ní màálù lọ fẹ́ pa tí ọba ti wọ kí ni ọdún méjì nígbàtà ọpa ní àgọ́ pa kíkọ́ sọ olóògbé ẹran tó ọpa ẹran kí ni ọ ẹran jíjẹ ẹran jíjẹ gbogbo ọdún sí ẹran ní ẹran ìsúgbà náà lẹ́gbàá àgbà náà tó bá wá jọ jẹ́ àwọn ewúrẹ́ àgbò ewúrẹ́ ilé àwọn yẹn dágbé orúkọ àwọn ẹ̀rọ fẹ́ pa so oníkàtí jẹ́ mùsùlùmí lọ́dọ̀ títí wọn àbẹ́ ìgbọ́jẹ́ wípé ó jẹ́ tẹ̀mí jù lọ́dọ̀ títí wọn òun náà ní pé ọdún kan gbọ́dọ̀ pè déédéé jù sókè gàba nílé ya àti kéré òun àti súnà ọmọ òṣèlú ọlọ́wọ́ bá wá ní ìlà àyà sọ̀rọ̀ àlẹ́ ìkòmù fàtẹ̀síbá wúú jàǹdà àná lè mọ̀ dá. Ẹnu ayé pé ewúrẹ́ ni wọ́n sọ pé léyìn ewúrẹ́ àkàgbò tí ọ̀bà wá rí olóògbé wá rí òun rárá kò fẹ́ràn kò sí ẹ̀gán sọ wọ́n tún wá ní pé àkópa mẹ́ra ayọ̀dá fún ẹni bẹ́ẹ̀ wọ́n wá kàjáká nínú àwọn àgùntàn àgbò ewúrẹ́ sọ òun kọ kọfà kẹfẹ́ gágá à wọn náà ní pé ìfẹ́ pé ó ní six months oṣù mẹ́fà rọ̀bọ̀ kẹ́ẹ̀tọ́ ara rẹ̀ kò wá tó pé afẹ́tọ́ pé ẹ̀rọ dábà wá fẹ́ jẹ nítorí ká mú wá gangan nu àti pé kò lè tún jẹ́ ràn lọ́wọ́ fún wa ẹgbẹ́ adábà wá fẹ́ jẹ wípé ọdún tó ẹran tá a fẹ́ jẹ gbọ́dọ̀ jẹ ni ẹran tá a fẹ́ jẹ a máa ń jẹ ọmọ tí ń bẹ nínú ẹran ọmọ tí ń bẹ nínú kí lọ ẹ̀ẹ́dọ́ oyún sẹ́kọ̀ọ̀sì tí ń bẹ nínú ẹ̀rọ ọlẹ̀ lárakàláwọ̀ mo lọ bí lọ́wọ́ àdàbí sáàlù ọlọ́bẹ̀ wà lọ́bí nípa tẹ̀lé ọlẹ̀ tí ń bẹ nínú ẹ̀rọ ànábí wọ́n ni sáàjẹ́ ní àbá jùlọ wọ́n ni sáàjẹ́ ní ànábí zakatù jẹ̀ ní zakatù Zakatu Jemil, Zakatu Ìlọ Ìgbè. Ẹgbẹ́ ìfẹ́ lára fi ṣe, àkàlẹ́ Zakata Oúnjẹ àwọn ìtumà rẹ̀ ṣe. Ẹgbà gẹ́gẹ́ àkàlẹ́ Zakata Oúnjẹ. Sọ, bẹ́ẹ̀ ti dú ìyáhùn. Ní dú ti ẹ̀ náà jẹ́jẹ́ bẹ́ẹ̀ ti dú ìyá náà rẹ̀ gbọ́dọ̀ fún mi. Làwọn lọ sọ ẹgbẹ́ nínú ọ̀rọ̀. Dídú rẹ̀ kọ́dà gẹ́gẹ́ bí bẹ́ẹ̀ ti dú ìyá pé ẹ gbọ́dọ̀ dú òun náà kẹ́ dú ìyàwó rọ́fù làwọn àfáàjà kí bá ti dú kí ni ọ ẹ̀dídú kí lọ dídú rẹ̀ láti dúdú kò ní ti kí dúdú yọ pé kí ni ó méjì mo ti ní ẹran sáà ní àbá lè jẹ́ ká máa sọ pé tí máa rí yìí ti wọ́n tí ẹ lè gẹ̀rá ọdún kan rẹ̀ láti mú kí ní àwọn ẹran yìí lábáwà ní kékeré rẹ̀ pé àwọn yẹn tún wá máa ń dò dáadáa torí ẹ̀ ló jẹ́ pé ẹran tó dáa olùgbé fún wọn àmọ́ ní tọ́wọ́ ayé bá wà lọ́dún kan tọ́nà bá lè gẹ̀ẹ́sì ọ̀pá fún ọ̀pọ̀ rẹ̀ nínú fún ọlọ́wọ́ ní ilé ẹ̀rọ síbi ẹ̀rọ tó tó lórí fi ẹ̀jọ́ Bàbá lábìta Tọ́ ó gbé ìdíjìlè nì, tó jẹ́ ẹran ọ̀dọ́ màálù sọ ọ̀nà tí a máa gbá sí ẹran títún fi wá ń dùn dáadáa òun náà ni a sọ yìí láàmà wá ní ẹgbẹ́ súnlẹ̀ ìpínlẹ̀ sọ inú kó fi ẹrin sí nínú kó fi sí ní òkúta sí sọ wọ́n ti bá parí gbogbo kíní àti títí àwọn àbọ̀ ìrọ̀ àfihàn sí sọ ìrẹ́ So, ọdúnjú rẹ̀ kò wà pé òun náà ní Ànábì Ibrahim sọ̀rọ̀ náà Ànábì Ibrahim gbà pé wà fún àwọn tí wọ́n jẹ́ àbùkù náà sáwọn bá wáyé kò yẹ wà ní pé látara Ibrahim àárí àdáàrú ìyáàpà látara Ibrahim ẹ̀kọ́ àlejò gbígbà táàrí kọ́ látara Ànábì Ibrahim níbi bí ìṣẹ́ ńlá ni torí wípé tí ni ààrẹ Ibrahim arídẹ̀fẹ́ tààjí ìlú ní kíra iṣẹ́ ẹgbẹ́ gbé tó bá kọ́kọ́ wà nílẹ̀ òun ní kẹ́ kọ́kọ́ sáré gbé tó bá kọ́kọ́ wà nílẹ̀ ìgbé kẹ́kẹ́ lọ́gbẹ́ ah ṣe gbómi wá ewé ìbéèrè lọ́wọ́ àlejò ìgbé ṣe gbómi wá ẹ̀kí tí wọ́n bá rí wá báyìí ṣe sọ́ọ̀bù ìdíkà wá kú ìbéèrè bẹ́ẹ̀ ọmọ alẹ́gbẹ̀ oúnjẹ nù Ìgbìláwọ̀ ìdílé ọgọ́rùn-ún ẹgbà fílẹ̀. Ẹgbẹ́ sí ìrọ̀nù. Ó sì wá ìdíláwọ̀ ọmọ ìdílé ọba ní ìrànlẹ́ ìdílé ọ̀rẹ́ àárín. Ó ṣàlejò márùn-ún. Ó ṣàlejò. Àlejò ń dé báyìí. Kò bí ẹni bẹ́ẹ̀, ó ń jókòó báyìí, ó kàrí kúrò lọ́dọ̀ ọ̀run. Ìjọba wá wà nílẹ̀, ó yọ kódà kò yóò mú káàkó wà ló lé ẹ̀rọ gbé wa tí ń pè ní dídà àlejò nìyẹn àti àti àmà Ibrahim nìyẹn tó múrò mọ́ ọmọ ìjọba wípé ẹlẹ́ẹ̀kejì òun náà ni wípé ìtọ́ba wá dáa jù nínú ilé rẹ tó lè di sàlejò yẹn lọ́gbọ́dọ̀ ṣe ọlọ́dá ẹgbẹ́ rẹ ojú ọdẹ níbẹ̀ ọkàn wọnú ilé òde inú ilé wọ́n náà sí fíìdì orí gbé àwọn ẹja tó wà lórí tó sí sí bẹ́ẹ̀ ó wà mú tọ́bá ń dáa nínú gbogbo tọ́wà òun ló mú pé ìkàkọ́ òrùn lè jẹ́ ọwọ́ mi ní àṣàlì máa ń dánù mùsùlùmí. Ìdí ẹ̀rẹ́ mi kò náà lọ́wọ́ mi nǹkan tó ń dáa tó nílé yẹn ló lọ mú wa. Kágbó mi náà lọ dáa jù nílùú kan gbé wa. Kò tí wọ́n ìjọba jẹ́ ìjọba wà òkè oníkóde ọ̀dọ́ pé ẹni tí tọ́ bá nínú. Rògbé báyìí, ẹni tí tọ́ bá ní òun náà ní. Ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n sọ náà mi ní kọ́ jẹ́ pé ìwọ gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ ló pè ní ọ̀rọ̀. Pẹ́gbẹ́gbẹ́ ní ọ̀rọ̀ ìwọ gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ tààrà. Tọ́ ọ̀rọ̀ wípé ọmọ àlejò wà gbárọ̀ lọ́rọ̀ ẹgbẹ́ oúnjẹ fún wa wọ́n ti dé. Pẹ́kọ̀ ọ̀rọ̀ ayọ̀ ní ṣíwọ́ ó gbálejò yẹn lé ó ti ṣe ìkọ́rọ̀mù yóò gbé. Tẹ́ ọ̀rọ̀ wípé ọ̀rọ̀ gbé fún wa wọ́n kẹyọ kan ó tó wá jókòó kí wa. Kọ̀kọ̀ bá wọn sọ̀rọ̀ yẹn pẹ̀lú àti ìhàn ọlọ́mọ wa kò bẹ́ẹ̀ ẹ máa máa fẹ́ pín àwọn tó wá bẹ̀rẹ̀ wà fún àmì gbogbo kílẹ̀sì wa tẹ̀pẹ́ ìsìláàmù èyí tó pé púpọ̀ ni. sọ̀rọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ìsìláàmù kọ́ wa níbi àti gba àlejò ṣùgbọ́n àlejò náà àdìsá fẹ́ kà fún wa yìí àdìsá ní sọ̀rọ̀ àdàfẹ́ pẹ̀lú ọlọ́jà àlejò kọjá So, ṣọ́lọ́ ọba ní Makara Yúnjẹ́ Bílá Àdíjìlú Gogori ni Àdíkàbí Ṣọ́rọ̀ Yàrá Adàbí. Ṣọ́lọ́ ọba ní Makara Yúnjẹ́ Bílá ìwọ̀n yóò bẹ̀lẹ̀ áàkì fàmì yóò kiri rú. Ó ní ẹgbà nígbàgbọ́ sọ́lọ́ àtàjọ́ ọkàn ìkọkàn. Ó wá ní jà ìgbàtúgbú, jà òmùn, wà lẹ́yìn ọgbọ́dọ̀ pọ̀ ní láàrin 24 hours 24 hours ìdáhẹ́wò ọ̀pẹ́ láàrin ìlú láàrin 24 hours so yíò 24 hours ní ìdájọ́ rẹ̀ lágbára dáadáa pọ̀ ọba pálítù ní ìtòsí yẹn àìsí ọ̀gá ní ìgbà náà lẹ́yìn ìgbà lójọjọ́ kan yẹn tán ó tún wá tó bá tún wá fẹ́ lé lọ́jọ́ kan yẹn lọ ó fọjọ́ méjì wọn ní wọn ti yá sájú kàlá sásọ àjà tí a bá lọ bá yẹn lálejò ọba lójú kéde ó kéré dé ó yàtọ̀ sí pé ọ̀dọ́ fẹ́ lọ stéèsì nìkan ọ̀dọ́ fẹ́ lọ tẹ̀gbọ́n àti ọ̀fẹ́ lọ wà ń bẹ̀ fún oṣù kan ẹ̀dùjọ sọ̀rọ̀ ṣùgbọ́n àlejò kan dè é ìjọba sábà jáde jù ní lọ́pọ̀lọpọ̀ gbàgbé táà ti ẹ̀dá àjẹ́ ti gbọ́gbọ́ ọwọ́ adé báyẹn wọn náà máa yọ ọdọ̀ lórí máa di ẹgbẹ́ yẹn gbogbo ọmọ ìjọ tuntun ti rèé sàmàbára láríká wọ́n tó bá mẹ́gbọ́ ọba tún wá lè lẹ́gbẹ́ lẹ́yìn ìgbà náà o tún lè máa fún lóúnjẹ ẹ̀wọ́n tí ó ní ti pélé alákọ̀ọ́kọ́ 24 hours ẹlẹ́ẹ̀kejì ó kọjọ́ mẹ́lẹ̀ fún o ẹlẹ́ẹ̀kẹta ogun tó bá ti fún gbà náà sọ́dá pọ̀ wọ́n wá sọ fún pé wà láyé ìlú láwú àyẹ́sì wíyà ìdáwú àtàyò oríjàwó kọ̀lẹ́tọ̀ fálejò ó sì sọ́dọ̀ ẹni tó gbà tó fi ti pé ẹjọ́ gbà ó fi sọ wípé àjọ òlẹ́fẹ́ Ìgbé ìjẹ́ta bá lówó lọ́wọ́ ọgbẹ́ta pẹ̀lú. Tí ó látara bẹ́ẹ̀, gbogbo tó lọ́jọ́ báyìí, ó bẹ́ẹ̀ di ìkan sí àwọn àpá tí ó sọ́rọ̀ fún wa. Tí ó máa máa gbé mọ̀ jẹ́ ààrẹ ẹ̀rá màálù wá ìtọ́jẹ́ pé wọ́n ti róòsì dáadáa. sọ kí ti nínú ayé àti àkàtà O náà ní pé ó fi jẹ́ múlẹ̀ rí pé ọlọ́run bá máa ń rán àwọn màláìka wá fún àwọn nǹkan tó bá jẹ́ pàtàkì pàtàkì. wọ́n wá ni wọ́n á fojú àwọn tó lé nínú tó jẹ́ pàtàkì. náà ọba ara tí tó bí ẹ̀rí ní tí ò sí ìṣẹ̀lẹ̀ ó ní kan wá sọ fún kan wá sọ fún pé o yóò bí ma sí ìṣẹ̀lẹ̀ wọ́n pa àwọn oníṣẹ́ ẹ̀rọ ní kan wá sọ fún kí ni ọ̀rọ̀ àtọ́rọ̀ àti agbára ni ọlọ́pẹ́ kí ni ó tẹ̀lẹ̀ oníṣẹ̀lẹ̀ ọlọ́pàá máa ń ṣe ìrọ́dùnú yẹ̀nà àkásọ́ yẹ̀nà fún wa kẹ̀kìdímù ìbúṣọ́ ilẹ̀ àbíyá ìwà rúṣù ọlọ́pàá yọ pé ẹlọ fún ẹyẹ ròdùnú lẹ̀ tó lè bá àti kí ni ìdìkan sùúrí fi ìkòrò tẹ̀ṣír kílò fún ẹnu rọ̀dù máwà ò lè ṣe léyìn ló gbé wa tẹ̀ṣírù ti wá yàtọ̀ sí tẹ̀ṣírù ni tẹ̀ṣírù ti wá tá a gbọ́dọ̀ máa ṣe òǹdọ́tọ́ káàdì òun náà ní pé àwọn olè tẹ́lẹ̀ ìlú pé ààrẹ tó tẹ̀lẹ̀ lọ́nà ààrẹ tó tẹ̀lẹ̀ ní ọ̀sán gbogbo ẹ̀ tí kankan wípé ọ̀rẹ́ rẹ̀ òsì ní àwọn màmá rẹ̀ ní wọ́n mójú tó yàwó ìyàwó ẹ̀wà sí i so orí tó bá lè gba wájú kí àwọn màmá rẹ̀ tó sọ fún wípé ó bímọ ìfẹ́làmì kẹ̀ṣẹ́rù so wọ́n ọkọ̀ gba wájú ọ̀rọ̀ bẹ́ ọ̀rẹ́ àà wọ́n ti ó ti bímọ láàárọ̀ yìí <laughs> ó so kẹ̀ṣẹ́rù ọ̀rọ̀ ti bímọ ọ̀rọ̀ ti sí ọ̀fọ́ ìsọmọ fún ọ̀rọ̀ àárọ̀ ìfọwọ́ tó bí ẹ̀ tó bá ní pé ọlọ́run sórí fẹ́ẹ̀lì kan kọ sáré lọ sí orí ẹ̀fọ́ ọlọ́ba wo ìzọ́ọ̀tì ìzọ́ọ̀tì kékeré ní ọ̀dà lọ́gbẹ́ tí lọ́wọ́ ìzọ́ọ̀tì mẹ́jọ lọ́jọ́ yọ mọ̀ tó wọ́n sáré wá sọ fún pé ah kí tẹ̀lé ó ìzọ́ọ̀tì ó kó gbogbo ẹ̀jẹ̀ yẹ́yẹ́ ni ah, ó rẹ̀ lọ iṣẹ́ tẹ̀lé iṣẹ́ tó wọ́n fẹ́ káwà náà máa ní kí ni ó kà máa ṣe tó bá jẹ́ pé orí pé ẹni tó ní orí yẹn orí yẹn information ẹni òṣìṣẹ́ kí ni o kò tí ìdọ̀jọ́ táwọn sábà kí wọ́n ṣe ní ẹ́ wọ́n máa sáré láti lọ fẹ́ ní ẹni information yẹn àwọn tẹ́gbẹ́ wọ́n á jẹ́ tó jẹ́ pé ọlọ́run ọba rí pé wọn ọ̀tẹ̀ lánàá bí lọ sójú ogun wọ́n á kàn tó pé àwọn retí ìgbà wọn ní ọlọ́run tó ayà ti sọ̀kalẹ̀ ìyàwó àdébìkan ẹ̀tọ́ wá fún kìdọ̀ káàkùn mọ́ ní kìdí rò gbogbo aṣọ tí bẹ̀rẹ̀ ara rẹ̀ lókè ní o alábàmọ̀ yìí ẹ̀rẹ́ mi wọ́n gẹ́gẹ́ lẹ́bà tó fún ẹni rò ní ìtàgbé ọ̀rẹ́ mi sọ́ọ̀ àpò ìgbé ìtàkùn àwọn ojú ọ̀rẹ́ yìí kó fún mi ròdù ní wọ́n lẹ́kùn jẹ́rẹ́ ara pé ìtàkùn àfẹ́dàmù tí wọ́n lè fi wọ́n mọ́ fi ẹjọ́ yìí o mọ́ rí ara kó dúpẹ́ ní ẹ̀ ọmọ rí lórí ọlọ́run ara tún náà ní Mo gẹ̀gẹ́ fún ní ròdù gẹ́gẹ́ pé ìró ẹni ẹlọ́tí bọ́ ẹni, ó máa òfin mo gbọ́dọ̀ ṣe nǹkan ká fún ẹni tó fún mi ní kí ni ó ìròdù lórí.

tọ́ra bẹ́ẹ̀ nǹkan tó dáa ní súnà tó dáa púpọ̀ ká máa fi ìdè kọ́ọ̀lù sòrò sọ̀rọ̀ fún olómìnira sọ níbi ayàtaka àrídẹ́ kátó ní a máa sọ̀rọ̀ a máa bẹ̀rẹ̀ kankan ká máa rí pé afẹ́ apàdé ẹnìkan afẹ́ bá sọ̀rọ̀ sọ̀rọ̀ máa ní kú wà ní kú àwọn tó jẹ́ àwọn ọmọ láìka tí wọ́n wá sílẹ̀ ti bẹ̀rẹ̀ ní àwọn sọ̀rọ̀ látara bẹ́ẹ̀ àìsọ̀mọ́ gbogbo àwọn àdáàbò kìíní gbogbo ẹ̀kọ́ tá a máa ń lò fálejò àrí nínú àpáyà ní kéré tó yẹn àwọn ẹ̀kọ́ tá a ń lò Àwọn ní ká ní ààrẹ ẹ̀dùn mẹ́wàá tọ́ látara bẹ́ẹ̀ ọlọ́gbọ́ fi wa ọlọ́gbọ́ fún alákùnrin yọ ẹ ká máa lo owó kata bá ń gbọ́ káàmà máa gbìyànjú láti máa lo ọlọ́gbọ́sẹ̀ àkàrà so ìbẹ̀rẹ̀ Táwọn obìnrin kan ìbéèrè wọn ránṣẹ́. Náà, mo mọ̀ wọ́n. Ní ìgbàgbọ́ yóò ṣe ká máa tara rẹ̀ lọ sílẹ̀ ní ìṣòro ká ní pé ìrùsẹ́ pé kìí ṣe ṣùgbọ́n ṣé yóò máa sátẹ́yìn ní ìta. Sísálámà ẹ̀ tó wọn àti ogun rẹ̀ tó wá dá wàhálà ṣé ó ní ìfẹsẹ̀ kan lórí òfin yẹn tó ẹlẹ́kẹta. Now, I call gẹ́gẹ́ bá ṣe mọ̀ lọ́dọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ yìí kí yá lọ́fẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún so àwọn tẹ́lẹ̀ mi ń gbàgbọ́ yìí pé ní ìṣẹ̀lẹ̀ ní ipò títí ẹyọ kẹyẹ ìṣẹ̀lẹ̀ wà nígbà ìṣẹ̀lẹ̀ ẹyọ kẹyẹ rẹ̀ gbogbo ohun tẹ̀lẹ̀ níwájú lọ́dẹ̀ kò sí ìjọba àmọ́ ìkára ẹ̀kọ́ ẹlẹ́kẹ̀ẹ́ yẹn pé mo bá àti mọ́ mi ní ohun ẹ̀yọ pé tó bó lè yóò ṣe báwọn èèyàn lè fẹ́ pé mo bá ọmọ wa ìrẹ́lẹ̀ kejì bó láì ṣe ìrọ́ mi ó kò dáká tó ṣe ní ìdáká omi ṣé mo ti láwọn ní ọ̀rọ̀ حديث المنوى من بدع كلام قبل الصلاة في حديث يعني في الباب هنا عندما لم يروا المياه ويقول àwọn ọmọ ìyá yẹn ń tẹ̀lé tábàtà wọ́n fẹ́ báyọ̀ sọ̀rọ̀ Ẹ̀rọ máa darúgbọ́ ẹ̀rọ máa darúgbọ́. Ẹ̀rọ máa darúgbọ́. Okay, ẹ̀rọ máa darúgbọ́. Question number one. Mọ̀mbálá. Mọ̀mbálá àkàrà. Okay. Ìwà sálámù sí, ìwà dáhìn lókè káàrọ̀. Ṣé èlé tẹ̀síwájú tẹ̀rọ ọdún ìrẹ́ta sọ? Ilé káàrọ̀ yẹ ti fẹ́ bá rú àwọn èèyàn bẹ́ẹ̀ orílẹ̀ wọ́n fẹ́ pé ìfẹ́ ẹjọ́ bá yẹ kó pé á ìgbàgbọ́ tó ń ṣe ìṣẹ̀lẹ̀ ìṣàkúnlá rẹ̀ àti àwọn onímọ́tò tó sì máa lọ sí nọ́ọ̀sì ìgbàfẹ́ tó tó wá béèrè iṣẹ́ ẹ̀tì ẹ̀ ìṣẹ́ lọ́dún fẹ́ sá ti lórí ìyàwó tó wá tó ń béèrè tó bá wù ní ìdájọ́ tó rẹ̀ láwẹ̀ nígbà. Ẹ̀fẹ́ báwo ni ìdájọ́ tó ń pé iṣẹ́ ọ̀gbọ́n ní àjò wọn fún láàyè pé ó mọ́ ń báwẹ̀. Ẹ̀hẹ́ wá ń bí wá lẹ́gbẹ̀ẹ́ tó báwo ni ìdájọ́ tó ń pé sóun lè fà lẹ́lẹ̀. Sóun jẹ́ ń dá ìlọ́dá nípa orúkọ àṣìṣe àṣìà ni ó kọ́lẹ̀ sí kọ́ṣíà àti tó sínú ìlú sọ̀rọ̀. Thank you nípa ọ̀rọ̀ tẹ̀sí àwọn tó mọ́ sí àwọn ìjìyà láti kọ̀kọ́ yìí sí sàlámù lọ́ọ̀rì àdé ìjẹ́bẹ̀rẹ̀ sàlámù lọ́ọ̀rì àdé ẹlẹ́kẹ̀ẹ́ lálẹ́bà tán sọ̀rọ̀ wọ́n sọ wípé àwọn màláìkà kan wá pé a ti tàkí òpin gbàtọ́dọ́là lẹ́bí ìlú sí àwòrán àdá ọ̀dọ́ òfin ẹgbẹ́ wa ṣùgbọ́n àlè fi ń yẹ̀lẹ́ ẹ̀jẹ̀ sí ìtàlẹ́bí ìjọba. Mo máa ń lọ tó sọ nípa ìlú ìjọba yóò kọ dáná oúnjẹ fún wọn. Ṣé ó tó lẹ́yìn tá lè fi tàbí ti pé tí ìbá ti kú ní wọn ní bàṣà? Bàṣà kù ní wọn. Bàṣà kù ní wọn lọ́dọ̀ àrẹ́bí ìjọba. Ẹ̀rí ẹ̀rí ti bá sọ́dọ̀ ọkùnrin wa ni wọ́n náà. Bàṣà kù ní wọn, kò máa fà lọ́gbàgbé bàṣà lẹ́mẹ̀kan tó kà.

Náà ìbéèrè wa ẹyọ kọ̀ọ̀kan. Ìbéèrè alákọ̀ọ́kọ́ wọn náà ni pé information ìjọba ti jẹ́ information tí ó jẹ́ common source. Wọ́n ní pé ìfẹ́ náà látàrí màmá fún ìyàní common source. Àrà ilé ìtàbẹ́sẹ̀ ni pé wọ́n náà máa fi ìtàbẹ́sẹ̀ ni pé ìdẹ̀kọ́ ìṣòro ìṣọ̀kìnkú lóòrùn a afẹ́ ti ìdùnnú bọnú ọkàn ìwẹ̀ ló dẹ̀mọ̀ pé ara fẹ́ràn ọrùn kàmá púpọ̀ ẹlẹ́ẹ̀kejì dáadáa máa láti rí jẹ́ kọwá jẹ́ pé ìbànújẹ́ olúfẹ́ wọn ọdún kan wà lọ́nà sí níbi ara ìpẹ̀lẹ́ kódà lọ́dọ̀ tí wọ́n bí bí àwọn kan ti ṣe lẹ́ẹ̀kọ́ pé olùwọ̀ lọ́wọ́ wọ́n ti pa lórí ìtòlẹ́yìn wọ́n fi ìṣẹ̀lú ilé ìṣẹ̀lú káàmù pé áádá ọ̀pẹ ìgbìyànjú káàbà nínú nọ́ọ̀sù áádá gẹ̀gẹ̀ ọ̀sọ̀mọ̀ àti àti bí kí ní ẹ̀fì jẹ́ ó sọ̀rọ̀ fún àwọn pé èdè kàtẹ́yà kan lè e. ẹ̀lú jẹ́ pé àwọn gẹ́gẹ́ àwọn sọ̀hárà tí ìlànà bá tẹ̀lé àsọ̀fà náà ti máa ń ta ní mú Kẹ́pàá lọ sójú òun, wọ́n máa ń rán ìwà láti wá, wọ́n everything. Ẹni láì pé ẹgbẹ́ pé ayáwà ti bá àpẹjẹ́ àwọn tí wọ́n bí náà. Nípa àdáhù tí wọ́n bá ti gbọ́rọ̀ àbúrú báyìí, àdáhù ẹgbẹ́ ìjìmáyìn. Sọ ìjẹ́ àwọn amúrò nílẹ̀ amúrí àwọn ẹ̀kọ́ tí a sọ ẹgbẹ́ wọn wà tọmọ àmì tí tó bá jẹ́ gbé wọ́n rọ̀ jú gílọ̀ àdínà múlẹ̀ ní ẹ̀sẹ̀mù ìṣúná. Sọ ẹ̀nà ìyẹ́nà gbé Mùsùlùmí ìkárẹ́ gbé nǹkan, ó sáré máa gbé nǹkan ọmọ ń sàfihàn nǹkan sí ẹni tí wọ́n sọ pé kó lọ sọ egungun ọjọ́ tó bá ẹni wọ́n máa fa ìrọsùn ìgbàlẹ̀ ọ̀lọ́sùn àti mápìlì wa ara kàtà ìlú abẹ ní orosùn lẹ́kọ̀ọ́ ó lẹ́tọ̀ àti kéde kó orosùn ẹ̀gbà ní ìgbọ́n jẹ́ ẹ̀gbà kọ́ ẹ̀gbẹ́ wà láì ní kéde kékeré kẹmọ ojú orosùn báyìí tààlì wọ̀nyí wọ́n wọ́n sọ fún ọtọ́rítì ní ẹ̀kọ́ ọ̀dọ́wájọ́ ọtọ́rítì ọ̀nà ó bẹ́ẹ̀ Ẹgbẹ́ ọkàrí nǹkan ọkàrí sáré gẹ́gẹ́ ní ọkàrí sáré ní ọmọ. Ìjẹ́gbẹ́ irú àrá máa rí báyìí, ó máa ní ìdí àwọn tí wọ́n máa kan sálẹ̀, tí wọ́n máa kan gbé kalẹ̀, tí wọ́n wà wá àwọn tí wọ́n ti gbé kalẹ̀ ní. Tí wọ́n ti máa ti pìṣẹ́ lọ́tí máa ti tẹ́ ní ọlọ́pọ̀ tí máa pè wá ní díẹ̀díẹ̀, wọ́n kà máa pè làákàyè wá ìpínlẹ̀ bá rẹ̀ níṣẹ̀lẹ̀ sí sọ wọn máa tún wọn bí wọ́n ti gbègbè ní wọn mú dúró gbogbo kí lẹ́nu èyí bí twenty ọ̀tá ti ń sọ sọ tí ara ẹni ó fi kéde ọ̀tí ó fi gba ìdẹ́rẹ́ kan láti máa sọ̀rọ̀ ìgbà ọ̀lọ́gbà ìmọ̀kọ́mẹ́ fún ní ẹlòmíràn àbúrú àbò information àbúrú nílẹ̀ Yorùbá náà wà láyé ẹni ẹni ẹni ẹni máa bí ṣe ẹni ẹni jáì láyé tí wọ́n lọ́kọ́kọ́ wá sọ fún òun asọ̀rọ̀ dáadáa lọ́gbọ̀n pọ̀rọ̀ tó lẹ́gbẹ̀ wọ́n gbà náà wọ́n sọ fún àríkọ́ sàlámù àlẹ́kà ìjọ ìdí ọ̀rọ̀ mọ́sùlá ẹgbẹ̀rẹ̀ sàlámù àlẹ́nà ìbára dára dára náà bá láì jáde láì látọ́jọ́ bá lè bí náà ni ẹgbẹ́rẹ̀ bá pé àtàgbà fi kéde ọkọ̀ ọ̀tọ̀mọ̀sí rọ̀bọ̀kí ẹ̀sọ́ bá ní ẹ̀rọ àwọn náà àádọ́jọ́dá fún àwọn ìṣọ̀lámù àríwá wà láàrin láàrin ìrìn sọ́ọ̀tì ọkùnrin náà ìgbé ní àwọn ọmọ ẹgbẹ́ tí ó bá pé ogún lọ́nà ìsìláàmù tó ní ìfẹ́ ògún tó bá jẹ́ pé ó bá kú kí ẹ̀mí rí pé tó bá ti màtó wọn ní pé ogún òun lọ́nà ìsìláàmù gbọ́rọ̀ sàrà ìgbé ọ̀nà ìsìláàmù Aláfẹ́ka gọ́ọ̀mọ̀ntì ni pé wọ́n pè ogún omi lọ́nà ìsìláàmù. So, ọba kúgbẹ̀ ọ̀sẹ́kẹ́ nǹkan tó ní. Àyẹ́kọ́ bá wà sí pé wọ́n ní pé ní ọ̀nà ìsìláàmù tí ọ̀wà sáà ẹlẹ́ẹ̀lẹ́ lórí ìsìláàmù. Àwọn tó lè pè ogún lọ́nà ìsìláàmù náà, àwọn náà ọ̀rọ̀ èèyàn sàlámà ti gbogbo wọn pọ̀ lẹ́yìn kan náà ṣòṣe bá gbọ́n sàlámà gbogbo wọn pọ̀ lẹ́yìn kan náà sàlámà yẹn ti di fáwọn tó lè fún fara yẹn fún àwọn tó wà ní ẹnìkan tó lè wà bí ọgbọ́n bá wá dákẹ́ lọ́sí dáhùn ọgbọ́n lọ́jọ́ ní ẹgbẹ́ nìkan bá ti dáhùn ọgbọ́n lọ́sí dáhùn ṣe àwọn àníjòkù dáàfin lẹ́sọ̀rọ̀ ìrẹ́lẹ̀ wọ̀n ẹgbẹ́ ìdílé náà sálámọ̀ ní tí ó bá fẹ́ pé àyàn dáàrẹ̀ ní bá sọ̀rọ̀ ọlọ́dáyìn bá ní wọ́n jókòó ní orí ìfọ̀ sálámọ̀ sálámọ̀ ní orí sọ̀rọ̀ ọ̀rọ̀ láti sọ̀rọ̀ ní ọ̀pá ti sọ̀rọ̀ ní àti ọjọ́ ní kẹkẹrẹ ẹgbẹ́ bá yín sọ̀rọ̀ àjọ́ ní ìrẹ́lẹ̀ abẹ́ ìjẹba parí prógámù ní ìsìnkú mọ́tẹ́sẹ̀ wẹ́lá yín sọ̀rọ̀ àṣàmà Káwọn ẹ̀dẹ̀ àwọn ẹ̀sọ́ wọn náà rọ̀ nígbà tó burú rẹ̀. Ẹ̀dá bá pàdé ara rẹ̀ pé kì ní ẹ̀sẹ̀ àjìmẹ̀ síra wọn àti ìgbẹ́ kàfà wọn. Gbogbo ẹ̀ bá ń sọ. Ṣọ́gbẹ̀ ẹ̀dọ́ àwọn ilé ìwé bá wọn dára wọn dára wọn dára wọn. Ṣùgbọ́n ó bá gbogbo èèyàn lọ́pọ̀ tí wọ́n jókòó náà sọ. Lọ́nà ìlànà báyìí àkàwà sí kíláàsì mo ti bẹ̀rẹ̀ kíláàsì àkàbá àwọn èèyàn tán jókòó wọn. Ẹ̀rọ àríkùn, ẹ̀dọ́kọ̀ ṣàwọn àríkùn. Sọ, ẹ̀gbọ́n ìgbà tí ọba bá yẹn ń tẹ̀gbà tó yẹn àti ìtura lọ sí táwọn ẹgbẹ́ ajé mẹ́rin tó bá jẹ́ ẹ̀yìn tó tó káàárọ̀ ẹjọ́ bá ti ń ṣe nǹkan kan lọ yóò tó kò sí ẹ̀jì ẹ̀rẹ́ pé ọmọ ìyẹn kò sí nǹkan kan lọ sáàmì ẹ̀ẹ́kẹ́ ni wọ́n kí wọn lẹ́yọ̀kọ̀ kan mo ní kó kí tó sálámẹ̀ tí gbogbo wọn pọ̀ kẹ́nìkan wá dáhùn kí ni ọ̀rọ̀ lẹ́wọ̀n ìgbà náà wọ́n tún bẹ̀rẹ̀ nípa wípé sálámà tó jẹ́ ti pé nípa mọ́dílábò ìmọ̀mọ́ ìtí àwọn àníṣọ́ ọ̀tọ̀ yí pé mọ́dílábò kámọ̀tì ní jù jù ọ̀nà kí máa àgbóyí tó gbogbo àwọn àfáà àwọn àfáà àkọ́ àjọ ṣáájú àwọn àwọn ọlọ́dẹ̀gẹ́ àwọn náà sọ̀rọ̀ orílẹ̀ àwọn àfáà yìí káyẹ mẹ́lẹ̀ ṣáájú ma rí àwọn náà sọ àwọn ọ̀rọ̀ sọ́sọ́ ó lè sọ àwọn awọn pé ọ̀rọ̀ ọlọ́run bá kàkàrà àgbé àwọn màdáìbù yóò jẹ́ nǹkan tó dékí ní o tó fojú wọn bí ṣùgbọ́n àwọn sábà ń pẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn àpá wa lójú rí náà wọ́n máa ń rí ìlà ètò ní màdáì ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn apá lè pè pè lọ sí pé ọ̀rọ̀ tó bá lálá àti àwọn afẹ́ tó máa ń jẹ́ kí wàhálà wọn máa fẹ́ máa tẹ́lẹ̀ lẹ́sìn tó gbọ́dá kò lẹ́nìkan padà sí pé ọ̀rọ̀ tó bá lálá àti àdóbi nínú sáàmà kẹta ní ti kò sí ìkàkàrà rẹ̀ fi dé múlẹ̀ tọ́pù ọgbà kankan wọ́n fẹ́ jẹ́ ìkàkàrà kò lè fi dí múlẹ̀ tó rà nínú mọ́dé àmúgbà mi wọ́n fi ṣe dìnáwù rẹ̀ lórí àdíṣẹ́ ọgbẹ́ kò lálàáfíà rárá ilé yóò lọ́mọ́ fẹ́ gbà gbogbo mọ́ bẹ́nu mọ́dé àmú àdíṣẹ́ ò lálàáfíà rárá mẹ́gbẹ́ mọ́dé àmú lè gbà wọlé mọ́dé àmú lè tètè rẹ̀ ìlú àrẹ gbé fáàmù ní fáàmù ẹ̀rẹ̀ ní owó àkọ́ ọ̀fẹ́ akọ̀rọ̀ gbogbo àwọn tó máa ń gbé wọn máa sábà máa lápẹ́ ẹwọ́n mo ti gbé máa mú sí báyìí ẹ̀rí ní ká máa tẹ̀lé àwọn ọmọdé tí mo ti rí pé ìmọ̀mù sọ bá ó kà ń fẹ́ gbórí lọ́mọ ẹ̀dá àbùkù agbó bá fẹ́ sọ pé kò fẹ́ láàrin ọ̀ká àti náà tẹ̀lé nínú wájú àbùkù máa ń mọ̀ kì í ara ẹ̀ ó kà pé ìkan náà máa ní kí lọ òun tún mú báyìí èdè ìta náà tún náà ní kí a máa lọ ká má lọ sí orí àti ẹ̀rí bẹ́ẹ̀. So, wọ́n tún bẹ̀rẹ̀ wípé ẹ̀ẹ̀dàká tó àlìjẹ̀lé dàká káhùn mi. Sọ̀rọ̀ ẹ̀kọ́ lè dáwọn lóhùn ilé ìrìn àwọn sọ̀rọ̀. Ìbá kò sí ìgbà tí ẹ̀yìn fún ara yín ẹ̀rọ So, ó wà nínú ẹgbẹ̀rẹ̀ láti lára ṣe bá tó náà pẹ̀lú ẹ̀rẹ̀ náà. Ìgbàgbẹ́ jẹ́ àti ìtẹ̀kìdí ìrù sí ìlú ìgbàkáṣò omi ìgbàkáṣò kí ni ọ̀gbàkáṣò ìjẹ̀yìn ẹ̀kí ni ó tún ríká ìgbàkáṣà wọ́n dù méjì ojú tí wọ́n dù ìyá rẹ̀ àwọn ní àti ìkéde ọ̀nà fún ló ẹ̀ àmọ́tílá nígbà yá ní ìjọba ìṣòrí ìjọba náà àti kí máa padà àríkàlá àti ìdámi ìdìdì ara sọ́gbà ìdámi ọ̀rọ̀ náà wọ́n bẹ̀rẹ̀ nípa èèyàn sálámà kí ní ọwá ní ẹ̀ká rẹ̀gbọ́n fi kankan kún ẹgbà tó fẹ́ tó wà láti àwọn tá a jẹ́ ọ̀dọ́ ká sọ̀rọ̀ dáadáa àwọn tá a jẹ́ ọ̀dọ́ ká sọ̀rọ̀ dáadáa ẹ̀kọ́ ìmọ̀ akéwì kìí sí ìmọ̀ tó rọrùn wọ́n náà jáde tó dógbòmí dógbòmí kò gbé tẹ̀síwájú kò tún ẹ̀bá sọ̀rọ̀ kó jókòó kó láyìn wọn máa gbọ́ wá sí lọ́dọ̀ rẹ̀. Ó rí pé mẹ́rin oṣù rọrùn sọ láàrín ọjọ́ mẹ́ta. Tó ìmọ̀ ọlá níbi tẹ̀sẹ̀ yìí, kéde pé pẹ̀lú ọ̀rọ̀ gbọ́ wá sí kan lọ́dọ̀ ẹ̀dẹ̀kan tọ́ka jókòó tọ́ka rọ kàkà sí ọlágbá ikú tí wọ́n gẹ́gbọ́n ọmọ. Nǹkan máa fún ọgbẹ́ mọ́ ní àjò ní kíndìkan. Wọ́n gẹ́gbọ́n tó ti lọ fún ọ̀rọ̀ tó máa kìníkà ní kìníkà ọmọ súnmọ́rẹ́ ó tọ́ ẹni ẹ̀lọ́ àgbàgbé o ní champion lọ́dọ̀ sí ti ẹ̀ ó lọ́gá gbogbo àbáyọ̀gùn ẹni òfin pé ní champion ẹ̀ gan nígbà mí mọ́ mọ́ kí ó fẹ́ dáadáa ọkẹ́ sọ́ra rẹ̀ o ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ yìí tí àmì ó kéwájú tó kà dákọ́ sàlàyé nǹkan fún ìgbésí àgbẹ̀sọ̀wájú olóṣèwájú wọ́n tó fi pàkí ó tẹ́ bí ṣe kó olè mọ́ dábà àkẹ́kọ̀ pé wọ́n lè yọ pẹ̀lú àti àdábà àkẹ́kọ̀ rẹ̀ wọ́n tàbà bẹ́ẹ̀ mọ́tàbà ń jẹ ẹ̀ẹ́tẹ́ jọ́dọ̀ wọ́n sọ pé o gbọ́ nǹkan yé ju àwọn onímọ̀ rẹ̀ lọ ọjọ́ kòkó kéwú tọ́ bá ti lè dá nǹkan kà ó àwọn òṣèṣọ́ mọ́ orí pé nǹkan bá gbọ́yé lọ́gbọ́dọ̀ gbọ́yé wọ́n ti ní tí àwọn ti níwé ó lè kà kẹ́ náà rẹ̀ àti ìrìnkà tó lè kà tó tún gbé wá bá wa pé ìjọ ọkà nìyí ìtawọ̀ òṣìṣú sí ìrìnkà ìfẹ́ ìjọ ọkà nìyí gbogbo ìgbà ayé sálámà lọ ní ìsinmi ó lè rí gàgà náà tún gbé wá pé ah, ẹ̀sùn wo bí owó sí ìkà Òṣèpẹ́ lọ́dọ̀ tí wá ń bí àfún ọ lérí iṣẹ́ tó ìrísẹ́ ẹni wọ́n náà máa àpẹ́ rẹ̀ ó máa lò náà tó ní rí iṣẹ́ tó wá fẹ́ máa tapẹ́ tó ní rí iṣẹ́ kí wọ́n lọ máa fẹ́ òṣù lùfìtì ó ní àà ah, ah, ìrújú ti dé ìrújú ti dé wọ́n náà máa tẹ́gbẹ́ ní ọ̀rọ̀ òṣù lùfìtì ó wò lè sọ pé mẹ́rin sọ háhà ní ìsìnkú ọ̀pọ̀ ọ̀má ọ̀gá rẹ̀ náà lọ́dọ̀ ọgbà ní ti wá sọ yìí wọ́n lọ́ sí tẹ̀lé wàhálà ní pé àwọn ọ̀dọ́ wa tí wọ́n ń kojú ra púpọ̀ jù wọ́n kojú púpọ̀ jù wọ́n àfẹ́kọ́ jẹ́ pé mọ́kìf táwọn mú yẹn òun lèèyàn gbọ́dọ̀ gbà gbogbo mọ́kìf táwọn bá ti mú láyé òun lèèyàn gbọ́dọ̀ gbà láyé òun lọ́gbọ́dọ̀ jẹ́ pé wọ́n gbà láyé òun tó máa jọ́rẹ̀ rẹ̀ lè rẹ̀ ẹ̀kọ́ ló ti lọ táà ọmọ tí àwọn ẹgbẹ́ tẹ́lẹ̀, ìdáwọ̀ tó mú yẹ̀ lọ́dọ̀ ọmọ òṣùgbọ́n náà. báyìí, ìtọ́ máa burú jù náà nìgbé ìtọ́ wá tó máa fàgbà ayé ti ti ní ẹ̀ náà ó tún lè bà pẹ́kọ́ sálámà tí kó lọ́wọ́ náà dáa pẹ́kọ́ òtí ọkọ́ ti dìkẹ̀ fẹ́rí láàmù ọjọ́ ọgọ́ ti dìkẹ̀ fẹ́rí bá tẹ́ẹ̀tẹ̀ẹ̀rẹ̀ ní agbọ́rọ̀ máa jẹba yanjú ẹ̀fẹ́ tí ti dá ń ṣe nínú Ramadan yìí wọ́n ti sọ di mídíà fẹ́rẹ́rẹ́ ṣáàtọ̀ pé kí n ṣe mídíà ilẹ̀ wọn pé ẹwà gẹ̀gẹ̀ nígbẹ̀ ló sọ̀rọ̀ bàbá àwọn ẹni wọn àmọ́ tí máa ń tẹ̀sí. àwọn onídẹ̀ ẹgbẹ́ ẹ̀rí tẹ̀yìn sí gba ẹ̀rí tí ó fún tí ó sì máa. tó àwọn dáwọn tẹ̀lé wọn náà wọ́n ti nìkan tí gbọ́dẹ̀ sí ìgbẹ̀rẹ̀ kan ọ̀dá sí wọn kò sí ní kẹ̀kẹ́ náà láyọ̀ wọlé kò rí kà. táwọn ọ̀nà bẹ́ẹ̀ àwọn èèyàn yìí ó sànú wa lórí wọn ni ẹgbẹ́ kan tún jẹ́ ní pé orí ara wa tí ó máa pè ọ̀rọ̀ rárá ẹ má bá wọn ẹ má jẹ́ ni ó rárá má jẹ́ ó tó máa bá ayé

kódà fẹ́ bẹ́ ọ̀rọ̀ kẹlà àtàrí kan sọ lásán bẹ́ẹ̀ wọ́n tó wá sí lẹ́sẹ̀ ó tún ti bẹ́ ẹbá lọ lè ó ní òjìrí kéókè lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́ òjìrí ké lẹ́sìn wájà láàrin lọ́lọ́dàrà bẹ́ẹ̀ ọ̀rọ̀ ẹbá sálámà sí tí ó bá ti dáhùn sálámà mọ́kọ̀ sí ní ọ̀rọ̀ pẹ̀lú ẹ̀

òní súnà ọlọ́ọ̀tọ́mọ̀. Kẹ́lì kan jáde wá pẹ̀lú ọgbọ́dọ̀ jáde wá ó kọ́ wá sọ kẹnu rí, kọ́ wá tààrọ já, kọ́ wá sọ pé kí níkà, ìgbà náà àwọn tó gbà ìdí lọ́wọ́ rẹ̀. Láti pé àwọn gẹ́gẹ́ ní ẹ̀rọ tí ní aláàtẹ̀ sí rẹ́jísà rẹ̀ pé oní ó máa kì ìjọba. Ìwọ́n tí ìdàmọ̀ ní ìmọ̀ orí ìlórí. Ìsìbẹ̀ ẹgbẹ́ ọmọ sí ìbẹ̀ mọ̀. Ìgbésí ayé ìrìn àti ọjọ́ kẹra, ó dá máa ń sọ̀rọ̀ mi ìdúdá ìrìn àjò ìjọ kára wa ìrìnjìnà pẹ́kọ́ kára wa rárá lọ́pẹ́ ti ayé ẹ̀lọ kí ọmọ bá fẹ́ jáde jùlọ ọjọ́ mọ́rọ̀ tẹ̀lé sọ wà máa wá ní dé ìdìkẹ́sí pépé wu ẹjọ́ mà ní tẹ́ tí ọmọ tó bẹ́ẹ̀ sí ọjọ́ mà sí rán àwọn ọjọ́ mà ní ọlọ́pọ̀ta tí wọ́n bá ti jọba ní pé wọ́n ọ̀pọ̀ tí ẹ̀ mọ́ta wọn sí rárá náà irú ẹni bẹ́ẹ̀ gbọ́ ọ̀bá ọdún lè dé kọ́dà ó ràn lọ́wọ́ ni ó ràn lọ́wọ́ ni ẹ tí ẹ bá fi ń e, fún wọn ní kọ ẹ bá fi ń fún wọn ní constitution wà láàrẹ ẹ̀rẹ́ bá rí pé tí àlàfi dẹnu ẹ̀sìn náà bí mo ní àkàbàtíwá ní kóòtù dé bí kàbàtíwá ní kóòtù dé bí kàbàtíwá ní kóòtù dé ẹ̀rẹ́ parí àwọn ilé òsìfẹ́ gbọ́ kankan tí wọ́n nìkan náà ní jùm bẹ́nu tó wọ́n rò pé tó bá fi tún kàfàrẹ́ ẹ̀

tí kí ó bá ní ọ dáadáa tó bá mọ̀ dáadáa tó bá rí sẹ́ni kan wà lórí kankan tí ò sí kò ní kíkọ́ dárúkọ ní ẹni tó tó dá náà ní pé kí ni òṣìṣẹ́ ó dáná dáwọn ìpínlẹ̀ dárúkọ ẹjọ́ sàlàyé jẹ́nẹ́rà ni kí wọ́n sọ pé ẹnìkan tí ń bẹ ní ti báyìí tí ń ṣe kíní kàwá tí wọ́n máa máa kò tí ì dé bí àádárúkọ nǹkan lè débi kéèyàn dárúkọ níjọ́ so ẹ sàlàyé ẹ̀sìn fáwọn yẹn náà ní mọ̀lọ́dọ̀ ẹ̀kú mọ̀lọ́dọ̀ náà tó bá ní mo dáwọn òrùjú ìlú tí mo lè jọ pé wà sí kalẹ̀ lẹ̀ sàlàyé ìrùjú rẹ̀ fún àwọn èèyàn mẹ́rìnwá mẹ́rìnwá mẹ́rìnwá mẹ́rìnwá ó ti jẹ́ kó kílẹ̀ sájọ́ bá dé síbi jọ́ ni ó tẹ̀lé ìrùjú orí ìrùjú mọ́ wà sí ló wà bẹ́ẹ̀ sàlàyé ẹ̀bí ó fi sàlàyé ọ̀gá ọ̀lọ́gbọ́n onírùjú ni onírùjú ni wọ́n gángan ní ọ̀rọ̀ tó sọ pé gbẹ́ lórí. ó ti sára bẹ́ẹ̀ ọlọ́gbọ́n Gbogbo ọkọ̀ tó dáa lérè nínú àtò. Ẹwà ìgbà náà wọ́n bẹ̀rẹ̀ nípa ìpé olórí àjò tí olórí àjò tọ́jọ́ wípé ìrìnàjò ní tẹ́rẹ̀. Kò tí lọ́dọ́ lẹ́dẹ̀ sí náà, láfẹ́ pé ọlọ́run ló wọ́n ní tó kó gbáàwẹ̀ padà, wọ́n ní tó jẹ́ ní gbogbo ọjọ́ lọ́wọ́ ti jọ ààrẹ ilé ìdá tó kà lórí jọ kí ọmọ ṣèlélé ọ̀ṣùgbà rẹ̀ ẹ̀rẹ̀ ogun ó ní jọ kò ní máa tíráàmù ní ìkìlì yóò ní jọ tí ó pé wọ́n ní pé Àwọn ọlọ́tọ̀ yóò jẹ́ láti fi ńlá yóò tọ́ sí méjì ìrànlọ́dún. Kò tí bí sẹ́ẹ̀dì lọ fẹ́ kọ́ tẹ sí ní àwọn Ara ni ó mọ́ gbá ọ̀rẹ́. Ẹgbẹ́ ààrẹ, ìgbẹ́gbẹ́ afẹ́ báyọ̀ mẹ́lì, àìsọ̀ pé kó mọ́ gbá ọ̀rẹ́, àìsọ̀ bá bára rẹ̀ kó mọ́ gbá ọ̀rẹ́ ṣùgbọ́n ọmọ pé òun jẹ́ kí ni o tí ọba fi lè gbà rẹ̀ yẹn kọ́wọ́ pé lógún travel lọ́ọ̀tà padà ní oge gbé yóò fi o tọ́wọ́dọ̀ aráyè ó sì máa gẹ́gẹ́ ní ọmọ ọmọ àṣán tọ́wọ́ fi ráyè tọ́wọ́ gẹ́gẹ́ ní ọmọ ọmọ àṣán wọ́n ni ara síyà ní ó kọ̀rẹ́ ti tàbí kọ́ ṣe à lébé ìlú kọ ọ̀tọ̀ọ̀tọ̀ náà ó ní amza ẹ̀ amza sàkà ha alìsìmáyì ha ìyájú ó ní ó gbọ́ ìyàwó ìlú figure of our situation. Olùgbé ẹni tó tọ́jú èèyàn ẹ̀ dọ́kítọ̀ sọ àtàkì ọ̀tọ́jú èèyàn. Ẹlẹ́gbẹ̀ẹ́ ni ọ́ṣẹ́ àtù ẹni tó ó bẹ̀rù ẹni tó bẹ̀rù ọ̀nà. Àwọn ya mú ọ̀rẹ́ òjáde pé a sí àní abẹ́ sọ ní wọ́n sọ ibi ní ọ̀ṣẹ́ à. Náà yára pé ọ̀ṣẹ́ àkú ọ̀ṣẹ́ àkú àyè lọ́dọ̀ yìí ọ̀ṣẹ́ à. Ìbéèrè sí ó tẹ̀lé ọ̀dọ́ ìgbìmọ̀ wọn bẹ̀rẹ̀ pé ẹni tó bá wá láti ẹnìkan fún fún yàn ẹnìkan wá wá láti ìlú ibi tó jìnnà àdẹ̀kan wípé sí àwọn ará ilé òkùnrin tí wọ́n má dáná kí ẹni ẹfẹ́ jẹ sọ̀rọ̀ sẹ́kọ̀ọ́ lè dáná fún wọn obìnrin wọn ní outside country sẹ́kọ̀ọ́ dáná fún wọn ìbéèrè báyìí Ẹgbẹ́ lọ́dọ̀ wa, òun náà nínú bèèrè bá kí máa ń tẹ̀lé. Àwọn àbáàbí ti máa mú wá, àwọn fẹ́ fi kọ tẹ́lì gbé. Ẹja ni kọ́mọ́ jẹ ọlọ́pù, aláìrí kan. Ó sí bùgbà ní bàjẹ́, bẹ́ẹ̀ lọ sí fún mi. Tí wọ́n gbé kalẹ̀ ní wípé àwọn tó bá jẹ́ ará àdúgbò, àwọn yẹ́gẹ́rẹ́ wọn, àwọn ni tí wọ́n so ń jẹ lọ fún tí mo wá nìyẹn, oúnjẹ mẹ́lẹ̀dẹ̀ lọ bá wọn yẹn àwọn tó bá jálejò tí wọ́n jókòó pẹ̀lú àwọn jẹ́ ńlẹ̀ kí wọ́n láti ti jẹ́ náà jẹ́ pẹ̀lú wọn níbẹ̀ ìtàjọ́ ni káwọ̀ ọmọ sí oúnjẹ ẹ̀kí lọ́wọ́ mi kò yẹ ní káwọ̀ ọmọ tó ń jẹ ókè àtẹ̀wọ̀n àjọ wípé àwọn tó wà ládùúgbò wọn tó kéde ọ̀rọ̀ wọn sọ àwọn wá wá Ìgbèrè kàgbà mi gbọ́dọ̀ yẹn dé ọgbọ́dọ̀ sọ jẹ ní olé ní ẹ́rà kan wà ní ìlú ní jẹ́nàrà ìgbọ́dọ̀ sọ jẹ ní olé. Ẹgbẹ́ ọmọ ẹgbẹ́ wọ́n lè mú gbogbo àwọn tó wá ìrìn ní gbogbo àwọn tó bẹ́ wá ní wọ́n tíráàpù wà, dáwà tó lọ́gbẹ́ tó tíráàpù wà láti wá sọ pé ẹjọ́ wà nílé náà kọ́ jẹun. Ṣọ̀kátà náà ẹjọ́ wà nílé náà Ẹgbẹ́ wa rẹ̀ ní ti kí òtútù jẹ́ ní òtútù òtútù ẹ̀rì ẹgbẹ́ bẹ̀rẹ̀ sí. Kò ní èdè ìgbìmọ̀ ìdáyé ọjọ́ ìdáyé tẹ́tẹ́. Táwọn àlejò ẹ bá wá ẹ bá fẹ́ lo ọ̀tẹ̀ kan ọ̀tẹ̀ lórí kò ní ilẹ̀. Nǹkan tó lẹ́ dáadé máa dàmú ara wa fún. Ẹjẹ́ àtẹ̀lé tẹ́sí ìlú wa. Àwọn tó kù bá kú fún ẹ̀yíṣẹ́ wa ládùúgbò ẹ̀ẹ́fẹ́kí ni ọ̀rọ̀ ẹ̀yìn ẹ máa wà pẹ̀lú wọn.

onímọ̀ ọ̀rọ̀ olóòrẹ̀ bí ọ̀nà ìjẹun àwọn ẹ̀wọ̀n oòrùn jùtù ara àwọn ìgbẹ̀rẹ̀ jẹ́ òjòbí àgbàlagbà ló fi gbá tó wá lọ́wọ́ rí àgbàlagbà tó fún máa ẹlò bí wọ́n lẹ́ pé àwọn òbí rẹ̀ ó tẹ́rì sí wọn gẹ̀ ìgbáyẹ̀ lọ sí pé kọ́ máa sọ pé oúnjẹ nígbà ní ọmọ ìgbẹ́ náà gbé tó bá ní òbí tó jẹ́ ibẹ́ tó fẹ́ pé ó ṣe níbi ẹ̀gbọ́n ṣe níbi ìgbé ayé tó lórí tó bá lọ ọmọ ìgbé ní ẹgbẹ́ òbí tí wá ní ìrẹ́gẹ́rẹ́ akọ̀tọ̀jú rẹ̀ ọlọ́tọ̀jú owó lọ́jọ́jú aláìkò ọlọ́jọ́ ìrẹ́gẹ́rẹ́ kú tó dùbù látà ẹjẹ́ ti gbà rẹ̀ bọ́dún jẹun lọ ọmọ èèyàn mọ́ yóò mọ́ nígbà èèyàn kú ẹgbẹ́ bá wúlò fún yà kó lẹ̀kọ́ dàgbàlagbà tó bá kú ó kàn ṣe kí oúnjẹ lọ́mọ̀tọ̀ oúnjẹ kí ni Ẹgbẹ́ wọn ìjọ àbí ìdíbà ẹgbà òbí tí wọ́n àbí ìwọ̀dọ̀ tọ́jú wọ́n jẹ́ pé owó ọdẹ máa wà lé láti kìrí ka ẹ̀lẹ́jọ́ ọgbọ́n tí ó ti lọ yóò gbà bá àjá rẹ̀ lẹ́wọ́n bá jọ kúkú ní òtò lé. Orí tó lè fi náà ló jẹ́ ọgbọ́n ọ̀rọ̀ wọn. Wọ́n sọ fún àrí pé gbogbo àwọn ìdíyàdá kámọ́lò gbogbo ìdíyàdá fi sàlámà àti kámọ́lò gẹ́gẹ́ àdàrà bá sọ orí kí ni ó. Wọ́n sọ fún àrí pé kò ìwé kí ni ó assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ah. Ọkọ̀ àrẹ́sí ọlọ́run lọ́pọ̀ mẹ́gbẹ́ kó kọ́ ní ẹni ẹ̀rìn ni a fún ìlọ́pẹ́ ní kìrá àtọwà bẹ́ẹ̀ oníṣẹ́bí kẹrà àtọwà tí ó wọ́n bẹ́ẹ̀ tó máa pẹ̀lú kọ́ yìí. Sọ ọkọ̀ àrẹ́sí ọlọ́run wọ̀lá. <laughs> Eh, àwọn akẹ́kọ̀ọ́ pé ilé àṣù ni akẹ́lẹ́ lórí pé ọ̀rẹ́lẹ́ ìlú ẹ̀ṣẹ́ ìlú àtàwọn àdínkù ọ̀rọ̀ àṣùwà. Thank you.